Mm-hmm. àwa ọkùnrin ká ṣọ́ra. mo lè fọhùn mo lè fò tìbí ló mọ́mọ́ lòdì ní bọ́sí lọ. ẹ̀yin obìnrin pàkúté ọkùnrin bẹ́ẹ̀ lóde ìyá ò já sí ìyá ẹ ò ní sí wọ́n láyé làbá ò máa ń sọ ayé làbá ayé ṣerú. ìtàkùn tó lọ ọmọ òbí yọ ó ṣetán àti bàtòbí jẹ́ ni báwo la ṣe fẹ́ mẹ́ni fẹ́ ni dénú o ó ga ọ́ àwa ọkùnrin ká kíyèsí ọ́ mo lè fò tìbí mo lè fò tọ̀hún ló mọ́ mọ́ lọ́gìnrín bọ́ sínú. fòtìbí ló mọ́ mọ́ ní bọ́sínà ẹ̀yin obìnrin pàkúndé ọkùnrin bẹ́ẹ̀ lóde ẹ̀yà oníjà sí ìyá ẹ̀ òní kò sí wọ́n láyé làbá òun màá ló ń sọ ayé ìṣerú rẹ̀ o. Next one. Okay, play. <laughs> hey Jerry. Yemi. Kò ṣe. Kí ni kò ṣe? Ó wà ní kitchen. Dáná. Anyway, ẹ jọ, madam, bóyá dìde, ìṣòro kitchen. Ah, ah, sit down. Ah, Bàjọ́ ah, à ń play game wa ni kò máa lọ kitchen. Why? Fẹ́mi bó ṣe tọmọ kọ́ ló ṣe tọmọ yìí o. Èmi ìyá ẹ̀ mo ń dáná ní kitchen, mo ń sóúnjẹ tí gbogbo wa máa jẹ. Ọmọ mi obìnrin ó wá jókòó ń play lójú pẹ̀lú dáadé nínú àwọn nìyẹn. mo kékeré máa lọ kitchen fún kí ni. Fẹ́mi Yẹmí ọmọ kékeré mhm. wo mo ti se ọbẹ̀ tán mi lè wá bá mi ṣe ibẹ̀ fún ẹ mo fẹ́ tẹ̀bà fún ẹ ó lè ṣòkó wa lọ́wọ́ bó ṣe ń tẹ̀bà. Ah, ah. kó wá tẹ̀bà fún mi ṣé wọn ni mo fẹ́ ní àbóhùn a ah, kò lè kò lè ṣe oúnjẹ fún mi. kò tẹ̀bà kó wá dúró kó wo bí wọ́n ṣe ń tẹ̀bà. bí ọmọ kékeré máa tẹ̀lé lọ kíchìn lọ tẹ̀bà ṣé mo kàn ti ń pàṣẹ bíi um, um, child abuse um, child labour ó mọ̀ pé child labour ni ọ̀rọ̀ ajé kí ọmọdé ló máa tẹ̀ bá ń kíchìn máa mú. Ah, ah, jẹ́ kó play game. ó gbàgbé ìjọba yìí ni. ó sì kéré náà. ilé ìkéré. kéré. àṣọ ẹ̀yin méjì fẹ́ máa lò níbi ẹrú ní ilé ìyá mi. nà ọmọ fẹ́ mi lè ṣe bẹ́ẹ̀ fún. ok. ọmọ kan jẹ́ ká tiẹ̀ play game ilé ìtàn ṣùgbọ́n. Eh á dẹ̀ jẹ́ kí n assist wọn. kí assist wọn mi. ẹ lọ assist wọn tẹ bá ìrí wọn mọ jọ ẹ lọ kú ní ilé wọn ti bá. sọ kí ni màá dá game player mi. ok go go. àwọn ọba yẹn ní play kò burú. bá mi kókó o. Ah, gbàkọ àbáyá gbé ọkọ ojúmọ́. a máa sọ èdè lóyún tí mi ò gbọ́ sọ yorùbá tí mo gbọ́ Ah, ṣé ìyẹn jẹ́ òyìnbó ni. wo jìnnàdù nǹkan mi sì mí láàárọ̀ ó yàtọ̀ sí tiẹ̀ o. kí ló ń ṣe. màánú mi fagiri. màánú màánú ẹ ló máa fagi kú. jìnnàdù mi ṣeré láàárọ̀ o mi ṣeré o. ebi gan ah, mo yí màánú mi fagi mi. ebi gan wa playful with you what are you talking. yọ torí ọlọ́mọ mi ni kí ni ètò fẹ́ mi ṣe sílẹ̀ nínú ilé rẹ̀ <laughs> nípa ọ̀rọ̀ màánú. bàtẹ́ mi lè fẹ́ dáná madame kì í dáná mo dẹ̀ ló rẹ̀ mí díẹ̀ wọ́n dẹ̀ nìkan wà freedom freedom of kini. of me time. ìjọ òní wa kó ọtí àti díríǹkì kọ fi àti freedom wa. Ah, so ẹ eh, kàwé lu yín rárá ni. òun la gbáyé rẹ sọjọ pọ pàwé ilé ọ̀rọ̀ rẹ ya ni àmọ́ kàwé ọyọ rí jèsà kì í ṣe security ni kí bá ṣe ibi orí bá dání sí lọ́yàn gbé. nígbà tí mo wà speak with english with you tó dẹ̀ wà corrupt my english ẹ ò mọ̀ pé wà educated ni. mo ti gbọ́ tiẹ̀ ṣé ṣé ìyá ní ṣètò oúnjẹ ẹni bí mo ṣe gbé sàlàyé rẹ̀. Ah, èmi ò lè dáná láàárọ̀ èso oúnjẹ láàárọ̀. kò sóúnjẹ ẹ ṣe dandan ká jẹun. Ah, nígbèsè kan náà fẹ́ gbégbó àti màdàmú mo yìí màánú mi fẹ́ jọ mi fọ̀rọ̀ mi ṣeré. ọlọ́run afọ́rọ̀ rẹ ṣeré mi. madam ti wà protect of table wọ́n wà fried rice wọ́n wà jollof irọ́ ni o wọ́n wà eh, white rice yé wọ́n wà fada rice wọ́n wà potato wọ́n wà plantain. yé ìgbìyànjú mi ṣẹlẹ̀ kí ló yára kí ọmọ ìjà mi láyà tẹ́lẹ̀. mo fẹ́ wà play with you ni jìnnàdù ah kọ́ bàbá yìí ló mi ṣe dùn tó bẹ́ẹ̀ eh. orí láti dájí ni màá ló mẹ́tẹ̀ ní fagi ebi yìí ló pa mí bíi pé lè jẹun sùn lálẹ́ àná ni. gbogbo jẹ́ mo kà á lẹ́yìn tí mo mọ gbẹ̀jẹ̀. Ah! wo èsì yẹn gbẹ̀yẹ̀ fẹ́nu kàdé bẹ́ẹ̀ yẹn ọ̀ràn mi wọ́n fẹ́ràn àjẹjá pẹ̀lú sàlẹ́dì ṣùgbọ́n bọ̀dì yà sàlàyé gbogbo yìí bẹ́ẹ̀ ọ̀dẹ̀ kúkú rẹ̀ kọ́ bá mi sá sí tèmi náà sí kémi náà sàsọ́ fún. Ah, kó ṣe kíni. kọ́ bá mi lọ sínú ilé kọ́lá gbé kémi náà sàsọ́ fún. Ah, <laughs> tó ń lọ kèmẹ̀sì ó dàgbò wá sí kí ló tún protocolize gbogbo ọ̀rọ̀ ọ̀kẹ́ ibẹ̀ ló lẹ̀. ẹ̀wà aláwọ̀ wà protocol mo ń sọ fún ẹ pé madam wọ́n wà preparing on table wọn ò tí wà cooking on food wọn ò tí ì ṣe wọn kò gbé gbogbo ẹlẹ́ sórí table wọn tẹ́lẹ̀. wọn mi gbìyànjú àti sọ níbẹ̀ pé ẹ ti ṣe ìwọ̀kàn náà rẹ̀ rárá. yes. ẹ kàn gbé sórí table rárá. yes. Ah, conditionally and wonderfully sọmọ ẹsẹ̀ pọ̀nlá la gbé wáyé wa àti madam lọ ah. ọdẹ ya tẹ́bù rẹ̀ sílẹ̀ kò mí rí i pé gbogbo rẹ̀ lẹ ti yanjú kẹ́ ti ṣètò rẹ̀ sílẹ̀ ọ̀yá mi múnú mi dùn sọ̀pọ̀nlá lágbáyé rẹ̀ o ayé tu. ayé ni ní sùn ọ. ayé tu. ọ ní ìṣeré rẹ ọmọ àlè ní ọ̀rẹ́. ó dàbí ó dàbí jẹ́ kí n máa fi ebi kí n máa fi rẹ́rìn. wáyé tó ní wà láìpẹ́ nígbà tó wà dáì. he's hungry me. hungry hungry ẹ ló máa pa ẹ́ hungry na hungry go kill you. àpàlà lágbáyé ẹ lọ. sórí ebi tu ebi. wà á rọrùn he's hungry me he's hungry me ìrì ọ̀nìyàn. Ah. Okay. Okay. See that? You like it? oh. careful, baby. Careful. careful. oh my God. Who's that? Uh, Pharrell. Yeah, why do you protect this? Yeah, ah, oh, mo tell you, what's in the job? Come on now. Ṣé wo lè ti wá ni? Baby, I love you so much. I love you too. What's in the job? Oh, yeah. Ready? Uh, yes, I'm ready. Ready? Yeah. Go! yeah. Mm. Go! Are you scared, baby? No. Uh. <laughs> náà náà tẹ̀yìn ọmọ tẹ̀yìn ọmọ kéèkéèrè mi àgbàlagbà ni mi tèmi láti ga àdúrà yìí lọ. Afunki baby ọ̀gá ọ̀ tọ́ṣà makeup látàárọ̀ báyìí ó lágbára pé o tẹ̀ ṣọ́ọ̀pù ọ̀dọ̀ bàbá ibi tó ń lọ yìí ṣó máa ṣó máa já ṣá. ṣé bàbá bẹ bàbá bẹ ṣú ọ pa torí ọmọ náà ló yẹ kó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé orí tí wọ́n dọ̀dọ̀ bàbá bẹ ń sìn yàtọ̀ sówó tí mo lọ tọrọ lọ́wọ́ bàbá bẹ bàbá bẹ tí máa fi lówó mọ́tò tí máa ń lọ yìí. ẹ̀ẹ́ sọ torí ọlọ́run tó bá ti ń bọ̀ ṣàbá mi wo di fọwọ́ báyìí kó di sẹ́sẹ̀ kó bá mi mú wà níjọ torí ọlọ́run má bínú ọ̀rẹ́ ìgbẹ̀yìn ló wà. nígbà tẹ́gbọ́n ti wọ́ wá níjẹta ìbówó tó kó fún ẹ báyìí ó ka báyìí ó kó sábẹ́ pílò ni tí mò ń wò ẹ báyìí tó ṣe ojú bí ojú ṣàngó tó tiẹ̀ ràn mí rárá tó ń sìn kémi wá kó wá fún ẹ kò ti rọ́ọ̀dẹ̀. má bínú ọ̀rẹ́ mi kò rí bẹ́ẹ̀ ìwọ náà ṣàmọ̀ wípé wọ́n struggle ni inú kéré jì kéré mélòó náà ni ṣe afẹ́fi wé gbígbọn tó máa já ni. bàbá bẹ ọ́zù bàbá bẹ ń jalè ni mìíràn àṣẹ bàbá mi ọ̀zù bàbá bẹ ń jalè ni. mo ṣe tó kún tàgbà ẹ̀ ṣe ń pẹ́ alright má pẹ́ ṣá jọ torí ọlọ́run ìgbẹ̀yìn lọ́rẹ́ ẹ̀ wà ó jọ ò ṣàánú mi o. wọ́n ló mọ̀ ẹ́yìn pé mi lọ sí ibi tí mò ń lọ sìn bá mi dáná lẹ̀ ìyẹn you're fi lè I nǹkan gbà lọ́wọ́ mi mo fẹ́ ṣe jí tere èyí tere sẹ́yìn. báwo ni sórí iná yẹn tèmi náà mò ń bá kiri báyìí in fact ibi tó ní pé kí n ti wá bá àwọn tẹ́lẹ̀ mo débẹ̀ ń sìn wọ́n ní pé ó rí àwọn pé kí n ti wá bá àwọn níbòmí. ẹ mo ti gbọ́ tó bá ṣe jẹ́ màá pè ẹ́ but for now mi ò mọ kankan tí mo fẹ́ sọ sí. all right I'll call you later. ẹ ká sàn án kú. ẹ jọ ń béèrè bàbá mi. bàbá bẹ bàbá bẹ sí Kazeem Bello. yes Kazeem Bello. ó wà ó wà ẹ lọ rí à ń tẹ wá ẹ wá ẹ má bínú báwo lè ṣe jẹ sí. ẹgbẹ́ àtàbúrò lèmi àti wọn. ọmọ ìyá ọmọ bàbá. ẹgbẹ́ àtàbúrò. blood. yes. Ah, àwọn oògùn tí ẹ lè jẹ wọ ẹ má ní ah, um, anigé ibo ni rúùmù ọbẹ. ẹ wọlé tí a bá ti wọlé ẹ ti máa rí báyìí bàjẹ́ ráìtì wọ́n gbọ́ bàtà sẹ́nu táwọn sùúrù náà wà ń bẹ àti tó kìkì òbí dáa kó jẹ́ wọ̀. na foki baby. Eh. bàbá bẹ. àbúrò mi tó ṣọ. ẹ̀gbọ́n mi tó ṣọ. ṣe wàá pa. mo wà ókè. Eh, nǹkan tó ń sọ lórí fóònù lẹ́kàn kò yé mi dáadáa. ah mo sọ fún yín pé mo ní twenty thousand naira ẹ̀rẹ̀ ní pé kí wọ́n bá yín. Eh mo sọ bẹ́ẹ̀. ẹ sọ bẹ́ẹ̀. ok fẹ́ béèrè question kan ìyá kan náà ló bí wa. lọ òbò akọ̀dà bíi fámìlì ṣe wọn pé láti kékeré mi ẹ̀yin ìyàwó yín àtàwọn ọmọ yín gbogbo àjọ wa akọ̀wà bíi one happy family. ọmọ olúwo ni ẹ. Abẹ́òkúta. àmì dẹ́wà láti Kwara. Hmm, kí ni sọ́ọ̀nì mi fúnkẹ́ kọ́ńdírì. èmi dẹ́n jẹ́ kazeem bello bàbá bẹ̀ ó ti yé mi. bọ̀ ẹ̀gbọ́n kí ló tẹ̀ ẹ́ sọ́wọ́ rẹ̀. jẹ́ ń jẹ́ tán jọ̀mọ́ ìbínú báwo la ṣe wá tán ń jẹ́ gbọ́n o. <laughs> ẹ̀fọ́ ni ah. ẹ̀yin tẹ́ bá sọ pé àbúrò mi tó ṣù ọ́ tẹ́ bá rí mi títí wá ní àbúrò mi náà wá ní ẹ̀gbọ́n mi ṣe wà. mi sọ orí yẹn sọ kò sí rẹ náà bọ̀ lórí ètò bá wà yìí jẹ́ ń jẹ́ tán èmi ló ọ̀rọ̀ tí máa fún ẹ. Uh-uh, bọ̀dá mi báwo lè máa ṣe bẹ́ẹ̀. tí máa máa fún ẹ lówó tó béèrè yẹ ìwà ó ti yẹ à ń mú nǹkan lẹ o. mú nǹkan nínú ìwé ọmọ kékeré mi fẹ́ fún mi. ọmọ kékeré yẹn fẹ́ fún mi. ìwọ ògbóni pàṣọ ni ó sọ pé àǹtí ẹ mẹ́yìn wá o ṣe àǹtí nà àbúrò yìí ni mo jẹ so èmi ò ní kankan láti múlẹ̀. ok báyìí náà yìí sọ òun kọrin ni bọ̀tẹ́ màá wẹ̀ kọrin fún ẹ̀sìn màá pé àbúrò ẹ̀ mẹ́yìn wá o gbò. owó owó tí mo bá wà nìkan fún mi ẹ fún mi kí n tètè máa lọ torí mo ti ṣe wàhálà gan lé mi. ẹyin mi ò sọ pé mi ò fún ẹ ní nǹkan kan o ti get mi ò sọ pé mi ò fún ẹ but láàrin mi àtẹ̀tẹ̀ wọn máa ṣẹ́ ní tìǹ báyìí o ti gẹ́gẹ́ fẹ́ fún ẹ lówó ẹ̀yàn fẹ́ gbowó fẹ́ lọ. ọkọ mi sọ yẹn. bàbá bẹ ẹ̀gbọ́n ìyá bẹ tó bẹ fẹ́ help me? ẹ bá mi. àbúrò bẹ gbé ah. jẹ ogun ló ṣe gbọ́n yìí ó ti yẹ ire o àìre ah, let's go there. ẹ kí ni wọ́n ń masters mi jò mo ń fẹ́ wàhálà rárá wo mo wo time fún ẹni àwọn eléré alẹ́ ń bọ̀ o ti get àwọn tó máa ṣeré alẹ́ wọ́n ti ń pè mí bí wọn àìsàn wọn máa lo bí yàrá bí one hour sígbà tá a wà yìí wọn ti máa pè é pé ìbọn ní káwọn dé sí o báwo àwọn ṣe máa ṣe o kí ni káwọn kó wá o ẹ̀fọ́ ni o ẹ̀bà ni o wo ní nǹkan tó fẹ́ fún mi náà mo tún fẹ́ fún ẹ lówó ni o tún wọn wà mí láàdùn. bọ owó tí mo bá wá sọ́dọ̀ yín kọ. wo kí n tó lè fún ẹ ní kankan ọ̀gbẹ́ni ọmọ yìí wà dára ṣe mọ́mọ́ dára fún ẹ nǹkan tó dára pọ̀ tó ti yẹ tí yóò ṣe ni èwo ni oúnjẹ tó mi kalẹ̀ tó mi wúfà ni ẹni lọ́dún kí ló dé. ìbọn ṣé mo lè lọ lónà mi bedroom. o free nǹkan tó yẹ kó sọ ni o free láti lo anywhere tó bá wọ̀n ẹ̀ tó bá wọ̀n ẹ̀ kó fẹ́ wọ̀ ẹ̀ bí gangan lè wọ̀ ẹ̀ ta gbangba ó yí sì fún ẹ jù. ọ̀gbẹ́ni lọ kí á lóun ṣe bí bèbí ṣìkìtò kí ló ń ṣe ẹ̀mí agbélé ọ̀gbẹ́ni dáhùn aṣọ àjò àwọn báyìí ti wà lọ́nà o ah, ìwé ilé ìsìn tí wọ́n á tún fi pa á. kíní ìsì. hello ẹ <laughs> ẹ eh, káàsán ṣé wàá bì ẹ kọjá mẹ́ta báwo dẹ̀ ni ṣé good news. tó fẹ́ ni mo kú sínú application yẹn náà. ó láti do another three years kó tiẹ̀ tó lè apply fún visa rárá. mo dúpẹ́ ẹ ṣe ẹ gbọ́dọ̀ àfọ̀. ẹjọ́ kí ni kí ni. pèpè ánì wọ́n ti wá bínú báyìí. ah ayé mi bàjẹ́ ṣé kọ́tà mi ti ta báyìí. ah màá dá mi gbọ́dọ̀ bí inú báyìí súnlẹ̀ o mi lè dọ̀tún lábí o ah, mi lè fẹ́ wà bákẹ́fà bákẹ́fà dáa bákẹ́fà yẹ mí front ẹ̀fà mi yẹ mí front ẹ̀fà mi wọ̀ náà yẹ pè mí no i no wan bákẹ́fà owó ọlọ́run bá ẹ̀dá kan bá mi kó sí màdàmú kó tó di ọ̀tún mà àbí kó tó di alẹ́ kó tó di alẹ́ bá mi kó sí wọn kọ́ lè wà á play with me again thank you very much hello hello Jamiu ibo lẹ wà ó dá ìpè kan wọ́ lórí yín ṣá kí ló máa ń ṣe yín gan-an ṣé mo sọ fún pé ẹ̀kọ́ ti gbé credit ẹ̀ dé site mi gbọ́ ó dá ìpè kan wọ́ rí yín ẹ̀rí kan tí máa ṣe fún ti máa ti wá sí site àwọn sharp side náà kan lásàsà náà kọ́ṣọ́ ti jálẹ̀ ẹ̀rí kan ti máa ṣe fún yín ẹ̀rí kan ti máa ṣe fún yín ládùúrówó tí mò ń fún yín fúnṣẹ́ àbí kò sí wèrè màá mọ́nítọ̀ ṣẹ́ fúnra mi kò sí wèrè kò sí kúrò lórí fóònù jọ̀ọ́. ṣojú bí ẹni tó ní bọ̀. How's your day? Fine, thank you, but I miss you. Mm-hmm. Baby, mm-hmm. are you sure you're fine? Mm-hmm. Ah, I'm okay now. I'm okay. Okay, everything fine. Okay, you're freshen up. You're better than that. Yeah. Condition. Mm-hmm. lè ṣe sọ yìí. ah baby what is it. àtọ̀sán mo ti kíyèsí pé nǹkan ń ṣe please tell me. come on now Zena She mo piss ẹ off ni. no no it's got nothing to do with you. then what happened please tell me bọ́bọ́ tó lè ṣe visa yẹn òun ló pè mí airline dìde and ó fún mi ní bad news. okay and the bad news. ó ní bọ́ unfortunately ṣùgbọ́n nítorí application tó ti ṣe tẹ́lẹ̀ mi wọ́n reject application ẹ̀ pé wọ́n lè fún ẹ ní visa in fact o lè apply until after three years. Oshé, ṣe kí ni mo ṣe kí ni mo ṣe why is this happening to me. oh baby Oshé, ṣe nǹkan kan it's not your fault. this is my fault gbọ̀ngàn tó fa gan ni mo mọ̀. kò ní ṣe pé mo falsify gbogbo àwọn nǹkan tí mo ti dá fún ọ wáyé kí ni mo ṣe fún ọ. no baby you've done nothing wrong. Okay. you've done nothing wrong. okay no I've made up my mind nobody's traveling in this house àti èmi àti Yẹmi. Yeah, We're not going anywhere if you're not coming with us. Chill. No, honey, no. That, that would make me very selfish. Mali, she now. No, it will make me a very bad man now. But offer your visa, I'm not going to offer me visa and say, Mani Kemalo. No, Mali, she She will pay our meeting. We'll be a very happy family over there. ọmọ nǹkan tí mo ti rò ní Okay, ok tá a see lọ sí ọ̀hún by the time tá a bá fi dé ọ̀rẹ́ mi tó promise mi nípa owó tó ní kí n san fún ẹ nìyẹn a million by then á ti rí á ti fún mi but then, sìn báyìí tí máa dólé pressure máa wà lórí mi gan láti wọ́wọ́ yẹn. that's not for me. adé máa máa ní ìdòwò láti ṣe upkeep ilé i can't put that all on you. o bíbí yìí náà má fowó lè fún ẹ náà. Ah, no no I, i can't let you do that. so i don't like the way you talk sometimes. torí ta ni mo ṣe ń ṣiṣẹ́ ṣebí torí èmi tiẹ̀ ti yé mi. wọn ló ń bọ mi gbogbo gbà since iṣẹ́ o ti lọ dáadáa wọn ló ń bọ mi why you like. bóyá máa bóyá máa máa lọ bá dàbí kánò ah, máa lọ fa iṣẹ́ náà. please don't cry please don't cry please máa fún ẹni two million. give me two million. Mm. bíbí wàhálà yẹn máa pọ̀ lọ́rùn ẹ̀ you a woman wà dẹ̀ nílò owó tẹ̀ máa ná lọ́hùn. baby i love you if you cry you make me cry you make me cry please don't cry. you give me two million that's much. no it's not much for you. baby i love you. i love you too i love you so much. you do anything for me. Mm. Yeah, I know and now, I owe you and I would do anything in the world stay with you. No, I know. I love you. I trust you. Stop crying. Okay, I'm not crying again. Ẹ̀dẹ̀ má pẹ́ okun má lọ máa wọ ọkùnrin mi lọ. Oh never, God forbid. What do you mean? My baby. I love you too. yẹ ni pa àyàn. no ẹ mọ̀ pé wà freedom of her so a gbọ́dọ̀ fún ẹnìkan tó máa wà ìjẹ́ mẹ́tẹ̀ fúlàní. ah yóò dé fúlà tó dé fúlà tó dé. ok kọ́tà máa ṣe é sè ní wípé a máa ní ìdàtí competition láàrin méjì. Eh. ṣé ẹ mọ̀ kó jẹ́ competition. àìmí ah, mọ̀ bọ̀tọ̀ wọn ò gbóyìnbó. Ah, ah, eh, eré ìdíje rẹ ni. ẹ eh, lọ sáájú rẹ. ok o yẹn oh. <laughs> first time tó máa wà yẹn ní English. ìgbà tí madam ti pe kọ́ kàdé tí fífi tíṣàn parí rẹ̀ ni mo ti mọ̀ yí eré ìdíje ní jẹ́ bẹ́ẹ̀. <laughs> ok competition tá a ṣe ń sìn ní wípé ẹ̀yin méjèèjì tókè mẹ́sìn hmm? wàá fún mi ní joke ní tókè mẹ́sìn tèbí ẹ gbogbo bó ṣe máa ń ṣe ibo ni ọmọ ṣàgámù àbí ìṣàn àbí. ọlọ́ọ̀ni jẹ́ ní ṣe ṣàgámù. ìwà ṣe fọ náà. Ìṣẹ́yìn odò mo ti wá. Ìṣẹ́yìn Ìṣẹ́yìn Ìṣẹ́yìn ẹ tó bá tètè nílẹ̀ ojú ẹ̀ ti mọ̀ pé hmm, a kọlà báyìí ṣàgàm. ẹ lè kọ. <laughs> ìwọ náà fún wa ní joke ti sẹ́yìn now ẹni tó bá wá win ẹni tí joke ẹ bá fọ́ ni jù mm-hmm. ẹ̀bùn tó máa jẹ rèé o ó máa gba five thousand naira cash. Hmm. five thousand. o tún yìnbọn bò ó. o yìí kú o ah, lẹ́yìn cash yẹn èmi fún ara mi personally màá wá ṣe oúnjẹ kóúnjẹ tó bá fẹ́ fún ah. lẹ́nu hmm, madam. láti sìn yìí títí lè máa fi ṣú oúnjẹ kóúnjẹ tó bá fẹ́ máa ṣe. Eh? Ah, ẹ ẹ aṣọ oúnjẹ kó ọdẹ kó bá wé ni madam yìnyín tó dáa rí ni yìnyín tó dáa rí ni. Oh. now tó bá tún di ọ̀la ah. màá gbé ẹni yẹn sínú mọ́tò mi bó lọ yẹn a lọ ṣe shopping. Eh? Eh! shopping. àtúntò <laughs> àsọ̀pù rí a àtúntò eh? àsọ̀pù rí a lọ́la. wọ́n ṣe ṣọ́ọ̀pù náà sọ ó dàgbò wáyé rìn wọ́n láwọn fẹ́ lọ ra aṣọ fún ẹ bàtà tó wọ̀rí. òun náà mo mi ń sọ yín tó ara sọ wa. màdàmú àbí. ẹ jẹ́ kí mi sáré sọ yìí. torí kò sáré sọ yìí o fẹ́ ṣojú ló yìí ókè mẹ́sì kọ́kọ́ sọ ti. Ah, màdàmú ayé ni á dáa sẹ́ẹ̀rì eégún kan bẹ ní òkè mẹ́sì màdàmú agọ́gọ́rù làá agogoro. a egun yàrá jẹ bẹ́ẹ̀ lórí ọba nọrin lójú ẹsẹ̀ kíba kí orúkú rẹ kòrò agogoro baba ń dẹgbẹ gẹngà gẹngà gẹngà gẹngà gẹngà gẹngà sẹẹri ọdún mẹ́ta mẹ́ta lè jáde kó bá ti fẹ́ jáde ọ̀gá pọ́ọ̀lù lẹ́kùn òyìnbó wálé a egun lé ọba nọrin agogoro baba ń dẹgbẹ gbígbé olóró baba táyé olúlu bá dé bẹ́ẹ̀ akọni àgọ́gọ́rù bàbá ń dàgbé tó ń dà kọ̀dọ̀ǹgá kọ̀dọ̀ǹgá kọ̀dọ̀ǹgá kọ̀dọ̀ǹgá kọ̀dọ̀ǹgá pátákọ̀gùn pápákùngùn pápákùngùn àbúrò pàpàpàpàpà àbúrò ká á ládùúgbò òjò kí kó bá kí jọmọlẹ bẹ kábíyèsí gẹrọ fúnra rẹ ṣe lá máa jùrù kẹrẹbẹ ká máa jùrù ọdún mẹ́ta mẹ́ta ni ṣe rí ní ọjọ́ kan ní agọgọrù mi jó lágọ̀rọ̀ bá bẹ̀rẹ̀ ìjó sẹ́ni bó ti fi jẹ́ ọkọ̀ dàkọ̀ ọlọ́kọ̀ yìí kò yí aláyípo bẹ́ẹ̀ ni ní ẹsẹ̀ rẹ̀ bá kọ́ra lágọ̀rọ̀ yá bá nà mọ́ lẹ́wọ̀n. gbogbo gbogbo ọmọ agbolérí akẹ́ àtẹ̀lé kí ala họ <laughs> bá a ṣe ọ̀rẹ́ ńlá padà lẹ́yìn eégún ọjọ́ ìjọ òjẹ́ kẹta lẹ́yìn lọ́lẹ̀ mìíràn sí èkó níbi kí mo yá gbaṣẹ́ security mi dẹ̀ mọ̀ padà mọ̀ yìí kó kó padà ápù lẹ́yìn ìṣubú agọ́gọ̀rù. <laughs> nílùú wa a máa kó ṣàkóso ní Ṣàngó iná ló máa gbé ó máa yọ iná lílọ iná lẹ́nu tó bá ti kú ọ̀la wọn ti fẹ́ ṣe wọn ti máa lago káàkiri gbogbo gbogbo àti gbogbo sí ibi tó ti máa ṣe òṣàrẹ tó bá ti wá di ọjọ́ yẹn gangan láàárọ̀ ọjọ́ yẹn ẹ̀wà àbíjì náà máa fi bọ́ wọn ti fún ọ̀yàn lóúnjẹ bọ́dà ti jẹ ohun wọn ti múnú anybody dùn ẹ̀gbọ́n yẹn wọn máa gbé jáde mo ti pé á pé yẹn máa dáná sọ́wọ́ iná wọn máa jáde lẹ́nu báyìí wọn máa jáde lẹ́nu wọn máa jáde lórí wọn máa ní Ṣàngó dé o ọkọ yá o

àjùṣe mi. ok ok ok ok ẹ kò tó ṣẹlẹ̀ sí. ó kún ọkùnrin one minute hmm, hmm, hmm. kí n wà destroy. time up kó tó máa ṣẹlẹ̀ sí. Hey, Sean! Sean! Sean! It is already. Sean! Sean! Now, láti sìn lọ, ọkọ tí má ti sọ, lè máa ṣe o. Ọkọ tí má ti sọ wípé ó lọ́mọ kan ní Ṣàgámù tó ń jẹ́ dúpẹ́ dúpẹ́ ní ọ̀gá gbogbo wọn wọ́n nǹkan tí dúpẹ́ bá ti sọ àwọn aráàlú máa ń ṣe nǹkan tí dúpẹ́ ò bá ti sọ káwọn aráàlú bá ṣe gbòǹgbè ní dúpẹ́ ní tẹ̀sán tẹ̀sán. ahẹ́ wọ́n ló wí ní ìjà. yúrọ̀ fúnra yúrọ̀ fúnra yúrọ̀ fúnra yúrọ̀ fúnra yúrọ̀ fúnra. Ṣeun mọ́ta ó ní kí Ṣeun má wọlé kí ló ṣẹlẹ̀ ṣé ó máa ní. sori bí èmi àti Ṣeun ṣe wà yẹn it's over between us kí Ṣeun má kó bá mi látìgbà tí èmi àti Ṣeun ti ń fẹ́ra wa fún five years mi ò jèrè Ṣeun rí lẹ́yìn first date tèmi àti ẹ̀tìjọ lọ fún date tó fún mi two hundred naira èmi mò ń fara gbá ìtókù agbatara agbatọrùn agba gbogbo ẹ̀ lọ́wọ́ mi so mi ò fẹ́ mọ́ kó máa lọ mi ò fẹ́ mọ́ ok fine àǹtí mi lahùn mo tẹ̀wọ́ pé òun tiẹ̀ ó máa jẹ̀yẹ̀ lọ́tọ̀ ni pé àǹtí mi ò ní jẹ̀yà yẹn irọ́ ni wọ́n pa because wọ́n tó ṣe fún mi máa make sure pé mo gbẹ̀san lára wọn because tí wọ́n bá try nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ mi ò ní dọ̀dọ̀ bàbá abẹ káṣẹ̀ ní pé bàbá abẹ fún mi twenty thousand ó lọ lára mi lẹ́ẹ̀mejì kò really dùn mí that much but ṣé ohun tó yẹ pé ó máa gbà lára mi á gba everything lára mi tí má wago náà á máa gòyìn á gbà lọ́wọ́ mi tí máa wọ anything àgbà lọ́wọ́ mi ṣẹ́ẹ̀tì obìnrin nìkan tọ́pù obìnrin nìkan àti ṣòkòtò obìnrin tó bá mọ̀ pé kò lè jọ tọkùnrin nìkan ni ó máa filẹ̀ fún mi ó dàbí pé lórí burúkú ẹ̀ ó fẹ́ fi mí ṣe investment ní school ni á jẹun mi á jẹ gbogbo ẹ̀ á tún gbàtara lára mi á gbowó mi tiẹ̀ wá rí ìrò tẹ́lẹ̀ tí ò bá ṣe jọ́yẹn tí mo sùn sí tó ń advice mi if not ọpọlọ mi ò bá má ṣì so lọ sọ fún sin kó máa lọ kó má create nuisance níta ń bẹ̀yẹn lọ sọ fún mi ò ní anything ṣe fún <laughs> so ó ti wá ó ti wá jẹ́ lójú pé ò fẹ́ mọ́ báyìí ó ga o kí ṣe wọn á máa lọ ṣé wọn ti lè lọ́nsìn báyìí mi ò believe pé ìwọ lè lanu ẹ̀ kó sọ fún ṣe pé kó máa lọ kó máa wọlé pẹ̀lú gbogbo bí mo yín bá ẹ sọ̀rọ̀ yẹn kí ṣe wọn máa lọ mi ò believe kó lè sọ rárá ni o lè sọ fún ṣeun pé kó pa kó máa lọ́nsìn pé ò ṣe mọ́ because tabaníkà kà one two three ó ti over two hundred times ṣé wọn ò ní anything láti lose ìwọ ló máa lose o lè sọ fún pé kó máa lọ́nsìn tó bá ní pé kó máa lọ kó máa lọ náà tó bá dẹ̀ ní kó dúró kó dúró nǹkan tí mo mọ̀ ni wípé kó máa lọ once débẹ̀ ever be. kó máa lọ because ìtàn sọ pé lọ́lẹ́mẹ̀ two hundred yẹn kò ń rí ìdí mítà but ó ti tó mi ò fẹ́ nǹkan kan ṣe pẹ̀lẹ́ mo sọ fún pé kó máa lọ ayé fọ̀rí because èmi máa èmi ò rán yín o tó bá ní kí n lọ sọ fún màá lọ sọ fún pé kó máa lọ àkàntilẹ̀ tẹ́lẹ̀ èmi ò gbà sí ìwọ ló mọ̀ọ́kọ́ tó wà lára rẹ̀ màá lọ sọ fún tó bá ní èmi máa èmi ò rán yín o kó máa lọ. fi mí lẹ̀. kí fi ẹ́ sílẹ̀. mo oh. ní kó fi mí lẹ̀ ó dé lọ ìwọ́n tó dàbí ilẹ̀kùn tọ́ ìka yìí má lọ. alright o tọ́ìkà no tọ́ìkà èmi ti sọ fún ẹ o kò sí tó kọ tèmi mọ́ o. dá o. èṣù kékeré ó rí bí ẹrù olè kò dá ṣe ẹgbin ẹ náà ibi mo rí àwọn èèyàn gíga lẹ tí mi ò bá wọn sọ̀rọ̀. ẹ wo mákùnrin torí tí mo fún ọ sábólógún ti ní o sáà o. Right, mo sì mọ̀ pé látọjọ́ tèmi àti ẹ̀ fọwọ́ bọwọ́ tó ti ń fa òyìnbó jẹun ní àyìn kò fọmọ lọ́wọ́. sórí tí o bá ti lo kínní kí òun ó tó wọ̀ rí i dájú pé ẹ̀yin méjèèjì fẹjọ́fẹ́ ní kura yín. Hmm. kí n kíṣẹ. bẹ́ẹ̀ ni tó bá ti kíṣẹ ẹ̀ tán ọ̀rọ̀ rẹ ti dàrú. ọkọ máa ya dídẹ̀rẹ̀ kò ní lè bí mi ní nǹkan kan. kò lè bí ọ̀n kankan mọ́. Ah! má jẹ́ kí nǹkan kan dí ọ lọ́wọ́ kó má lè fẹnu kò lẹ́nu kó òun tó wọ̀. tí òun bá wọ tí mo ti fẹ́ lọ. àjàgbó ah! àjàgbọ́n rí àgbo kan àgbo tẹ̀lé gbẹ̀gbọ̀n náà. padà má sọ bẹ́ẹ̀ mọ́. wèrè rẹ̀ ó gbókùn tí ò sì sí babaláwo tí ó lè wọ̀ ọ́ títí tí dè ìlà òfin fan fèrè. irinkunrin ni wèrè rìn wọ̀lú rádaràda ní bábòde. Ah, bàbá ẹ jọ ẹ má jẹ́ kí n rìn rárá ọmọ yín ni mí ẹ má jẹ́ kí n ya wèrè sá. o ní ya wèrè ọmọ yín ni mí. àmọ́ kó wá sí bí mo ṣe ní o ṣe kẹ́ẹ̀dọ̀ fẹnu kóra yín tó o bá fẹ́ ya wèrè bí bẹ́ẹ̀ kọ́. ìyàwó ilé mi ni. ìyàwó rẹ léèrú ti bó ìní àṣẹ lájọ wà ní àyín ìyàwó rẹ rẹ kọ́. bàbá o bẹ́ẹ̀ ṣe mọ̀ sí yẹn agbára ọlọ́run ká even tí mo bá fẹnu kò lẹ́nu òun náà ó láìkẹ́ afẹnukò mi lẹ́nu. àwọn ti tán ó ti tán ṣùgbọ́n tó bá lọ rí bẹ́ẹ̀ ṣe sọ fún mi tí kò lè bí mi lẹ́jọ́ kankan tó yá dídí rẹ̀ Ah, obìnrin agbo ah. obì kan ló ń bọ̀ wá sọ́wọ́ mi sí i. bàbá òde rúgbù dayẹ̀ kó fún ọ ṣe yóò fẹnu kọ́ lẹ́nu ọ dàgbà ṣòrogbogbo ayé ò nílùú kan yó ẹni ẹlẹ́nu ò tí nígbà tí ì rẹ sí. àwọn bàbá láyé ayé ò ní lọ ṣubú ìyálọ́jà òkè ìbẹ̀sì náà ò ní jẹ́ kí lọ́ọ́ yọ̀ lànà komi lànà komi bàtà ké bàbá òde rúgbù dayẹ̀ pé ó máa lànà ayọ̀ fún ọ sáà ló bí mo ti ní olóòrùn ah, fẹnu kó lẹ́nu kó òun tó wọ̀. ẹ jẹ́ kí èmi náà tètè máa lọ sí kí n God bless you sà ẹ ṣé àwa ọkùnrin. Ah, Ibrahim mi láì nǹkan tó ń sọ mi láì kẹ ṣé ìwọ ọkùnrin ló máa ṣoríire tó máa níṣẹ́ gidi lọ́wọ́ bíi tiẹ̀ ni ah, iṣẹ́ tó mọ̀ ló ń ṣe iṣẹ́ yẹn dẹ̀ pí ẹ̀ èyí tèmi náà mọ̀ ni mo ń ṣe náà má máa sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ Ibrahim kò rí bẹ́ẹ̀ big boy yẹn dédé big boy yẹn bẹ́ẹ̀ náà ló sọ fún Sunday ó sọ fún pé ilé tèmi gbé ìyàwó mi ló ń bọ́ mi ìwọ ló ń ra mọ́tò fún ìyàwó ẹ̀ ó ń ṣe gbogbo nǹkan tó ń wọ̀ ẹ̀sìn èmi yẹn mi mi ìfẹ́ dàbí ìwọ tí àwọn tèmi náà bá ń ra mọ́tò fún mi tí mo dẹ̀ ń gbé abẹ́ òrùlé ẹ̀ ṣé nǹkan tó burú àbẹ̀ kọkùnrin rédíò kóbìnrin pa kíjọ má ti lọ ni. èmi ò láìpẹ́ aṣọ máa ń ronú láfíríkà mi láìkẹ́ mi láìkẹ́ ọmọ kí nìyẹn ní ṣe ṣé tí mo bá bílẹ̀ ní ṣé mo lè bílẹ̀ làrí nǹkan tó mo sọ pa àwọn áfíríkà gbogbo ni ṣé nílùú òyìnbó mo lè decide láti má bímọ kí n adopt ọmọ ìyàwó tí mo fẹ́ dẹ̀ wá gbé ọmọ mo lè adopt ọmọ kí ló burú bẹ́ẹ̀ má bí tèmi náà fún mi nà. mi láìkẹ́ o mi láìkẹ́ o Ibrahim Dèdè mi láìkẹ́ bó ṣe sọ fún Sunday Igboho yẹn kò dáa àwọn yẹn máa máa fojú kíní wò mí mi ò mi ò mind o èmi mò ń ṣe bọ̀ mo ò mind mo ò mind o no a lè dọ́gba ìkánú ò dọ́gba nà ó ṣe gbogbo ló máa wà ókè wíwà àti Sunday ṣe wà ókè rẹ̀ èmi náà dẹ̀ dúpẹ́ fọlọ́n pé mo ṣe ń gba iṣẹ́ tiẹ̀ tiẹ̀ iṣẹ́ tèmi náà dẹ̀ ń ṣe ní ní kẹ́ má dá sọ̀rọ̀ mi mọ́ bọ́dẹ ọ̀nà tẹ́ ń gbàdá sí i ni kò tó mẹ́mi o àwa ọkùnrin náà àwáyé wàhálà náà ìwọ ń sìn àti irú Sunday ẹ̀yìn ń bọ́ àwọn ìyàwó ni tí àwọn tèmi náà bá ń bọ́ mi kọ́ a ṣẹ́bọ́ a ọ ṣe ọ ṣe wo màá láti pè padà òun náà ló ń pè mí o ìyàwó mi pè mí obìnrin ẹ̀sán wá kúkè lọ́dọ̀ ni. Yeah, it has not been easy here in Nigeria. I'm missing you náà ni. Èmi nìkan ládùúrú ilé. Ṣé ni mo kàn ń lọ́mú pílò? I'm missing you too much. Ah, ọ̀ká ló ṣeé fún mi níṣẹ́ mo ti ní sára bẹ́ẹ̀ ni ṣọ́ọ̀rù pé mo lè dá mo lè dá a minute lò without you tí kò máa ń ṣe pé nǹkan tó ń ṣe pàtàkì. ẹnà mo bá wù ẹ lọ bóyá gan bóyá bóyá àwọn àwọn ọkùnrin mi nílùú òyìnbó ń bẹ̀rẹ̀ ló jẹ́ kó rò pé èèyàn kan máa mí sẹ́ ọkàn máa búra máa búra i'm just saying. Eh, eh àmọ́ mo ṣe mo I love you. I'm missing you. Um, let me talk to my girl. Hello, Angel. Ah. Okay, láyé Jari Jari, chief cook owó àpò. má má sí ifko kan ó dà pé problem ti wà báyìí o. níbo. wàhálà ti wà gidi ayé wa ti fẹ́ bàjẹ́ o. Ah, ah, kí ló ṣẹlẹ̀. Ah, kí ló ti ṣẹlẹ̀ ọ̀ká kan dédé pé n pé kí n wá pè wá. o tó bá dídí wípé ọ̀gá ṣe lè in fact ọ̀gá wà ns of four. ns of four. yes. kọ́gà bá ti gbé ns of four ayé ọ̀gá ti dárí ni òkè òkè náà lọ̀gá máa lọ ṣègbó lọ̀gá rí a ṣáà máa gbàdúrà yìí kí ọ̀gá lẹ́ni. ẹ possible. kálọ̀ bá wà inside on speaking wàá mọ̀ pé n tó wà nílẹ̀ ó kọjá pé òkè òkè eléyìí òkè òkè kọ ilẹ̀ ilẹ̀ paraku là oh, yes. ọ̀gá tí mi rè bẹ́ẹ̀ finally àti pé madam ti lọ lọ ọ̀gá tí mi jẹun kéèdè lọ ọ̀gá tí mi jẹun kéèsùn wọn ọ ti fi yàjọ bẹ́ẹ̀. èmi ọ fi yàjọ bẹ́ẹ̀ ni. Ah, ọlọ́run yẹn fi yàjọ bẹ́ẹ̀ mi fi yàjọ bẹ́ẹ̀ rí. irọ́ ni o. mi fi yàjọ bẹ́ẹ̀ rí. níjẹta kí ọgbóje á kò mí níbẹ̀ mo mọ̀ rí pé ìyọ́mọ̀ bẹ níbẹ̀. Ah, ah, èmi fi yàjọ bẹ́ẹ̀ lọ́gá tó máa pọ́n ẹ̀yìn kálá. kí kí ló yá yìí mú ó dà pé o mọ̀ pé ọ̀gá ti ń wà disconnect of something. irọ́ wọ́n ìpàdé disconnect gari gbọ́n bá bàtà ọ̀dọ̀ bá mi sọ yìí borí burúkú rẹ̀ it's depression dídí sẹ́sà sí mi lọ́lọ́ depression mímọ́ gari ni. ok merci. Hmm? adàpọ̀ àti fẹ́ wà sákìlẹ̀ta. èmi àti ẹ sọ̀pọ̀nà alágbájú rẹ ìwọ nìkan ni wàá wà sákìlẹ̀ta ṣé wọn mi pè á fún bẹ ọmọ jẹ́ ká lọ bọ́gà èmi ò mọ ọkọ mi ò bá lọ wọ́n ìpá fẹ́ padà sí lókè o. ìyá rẹ̀ sẹ́sàn kò kó mímú wa níbi èyí náà tó dé depression ti mímọ́ gàrí ni màdámù sí lílé jẹ́ ká lọ kó tètè wá bóyá o máa padà sílùú yín sí òtí mọ̀. àwa padà sílùú rẹ jẹ mú fìlà mi. ẹ kárí ọ fìlà. kò tiẹ̀ níbi. Come That's all. Merci sá emi mo ní kí jìnnà ló pè wá ọ̀rọ̀ tí n fẹ́ sọ fún yín afẹ́kẹ́ la etí inú kẹ́ gbọ́ hmm? omi tuntun ti rú ìjà tuntun dẹ̀ ti wà nínú báyìí ta ló sọ sára rẹ̀ wọ̀ ah. pa ẹ̀yin ẹ̀yin ni bá mi. ìwọ kọ́ta ló sọ sára rẹ̀. Ah, ṣé mi ò ní lò kúrẹ́rà lẹ́yìn ọ̀run ẹ̀yin náà ni ọ̀gá mi ẹni tó bá dẹ̀ fọwọ́ pa ìdá mi lójú mi ìdá yẹn á dùn mi ò lè fẹ́ kẹ́ kọjá yìí lọ. a kọjá yìí kẹ a níbo mi ta lọ abá kọjá ara afẹ́ padà lókè ni ìlókè rẹ̀ wérò mọ́ báyìí. ibi sọ̀mọ́nà gbàgbẹ́ gbá yé ria kí èsì yí abẹ́ sórí burúkú káàdì tètè ló sẹ́sí ní epo àti àyà kọjá yìí ria sí ẹ̀yìn ọ̀gá ria ọlọ́run ria ni ẹ̀rí. ìlú mi adùn tẹ́ bá kọjá yìí ara yìí so a nílé ìjà bẹ́ẹ̀ náà ṣe sọ yẹn ẹni tí ò kó tẹ́tí sílẹ̀ kó gbọ́ ìkìlọ̀ ọ̀rọ̀ mi dáadáa ẹ mọ̀ pé ìyàwó mi àtọ́ mi wọn travel àbí gbogbo àwọn nǹkan tó bá wá ṣẹlẹ̀ pátápátá tó máa fi dé tí n bá gbọ́ pé ètò ẹ sì ṣọ̀ṣọ̀ṣọ̀ láàrin ara yín àbí ìyàwó mi wá dé ẹ ti wá ro gbogbo ẹ kó gbogbo ẹ sórí láti sọ fún ẹ ní láìka ara yín o àwọn àlejò kan máa wá mi wálé láti sìn lọ tó bá ti wá ọ̀rọ̀ tí mo fẹ́ máa gbọ́ lẹ́nu yín nìkan ni yes sir kí ni mo wí. yes sir yes sir mm-hmm. tó bá bá yín sọ̀rọ̀ tó bí yín lọ́rọ̀ kan ẹ máa ní kán wá béèrè lọ́wọ́ mi ẹ lè bá wọn sọ̀rọ̀ tẹ́mi gan bá ń bá yín sọ̀rọ̀ lójú wọn anything tí bá sọ fún yín anything tí n bá pe remote ọwọ́ mi tí mo ní kò ń ṣe dúdú mọ́ funfun ni kí lẹ máa sọ. yes sir. good nǹkan tí mo fẹ́ nìyẹn. Eh, excuse me as chief of kitchen bàbá ara ọ̀nbí ọ̀fun food nǹkan. òun ni. yes sir. ọ̀dẹ̀ burúkú. yes sir. o gbọ́ nǹkan tó ń sọ ni. kí ló sọ. mo lọ dẹ̀ mi. Oh, yes sir eh, yes sir yes sir yes sir. ta ló máa lóyún bó sọ. mo ní kí n wá sí kú ẹni. yes sir. yes sir pátá tẹ́bí bá ń pa àlejò mi ìwọ ọkọ náà máa sọ fún èmi náà máa sọ fún èmi àwa mọ̀ bóyá tó lè dáná fún mi tàbí kó má dáná fún mi. ó ṣe yé mi dáadáa báyìí. ẹ̀yin gan ẹ̀yin gangan ẹ̀yin méjèèjì mi fẹ́ rí kẹ́ dópọ̀ kẹ́ máa yes sir. now get yes sir. thank you sir. èèyàn lè máa ṣòwò ìkọ̀kọ̀ kó máa dùn mọ́ ní dáadáa èèyàn lè máa ṣòwò ìkọ̀kọ̀ kó máa rántí ẹ̀san tẹ̀sán bá wà dé ó parí ìyẹn làbọ̀ láyé ń rí tẹ̀sán bá wà dé ó parí. sọrí kí n bá ìmọ̀ ronú sí ọ̀rọ̀ ọ̀ because ọ̀gá has never been this actionic. èyí tó ga mi fún aléyà ó fi pé gbogbo nǹkan bá ti ní ìṣẹ̀lẹ̀ ní ilé ká máa ṣe yẹsà yẹsà sọmọ kí mo lè yomi sí ọ̀gá. kí ló ń ṣe ọ̀gá. àbí àbí mo kó náà irọ́ ni o mo ti mọ nǹkan ó sí ọ̀gá ọlọ́run lè dùmarè ọ̀gá fẹ́ gbé eégún ni. Ah, ah, sọmọ eléégún ni wọn. Ah, ṣé wọ́n mọ̀ ni ojúlé eléégún lọ́gá tí a eégún yàn gbé nídìí lẹ́ni ènìyàn pé ládùn wò sọ tó bá fẹ́ gbé ládùn wò rẹ̀ ayin gẹ́gẹ́gẹ́gẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́ ni àwọn ẹmẹsẹ̀ rẹ̀ náà máa ṣe yẹ́sà yẹ́sà. ó ti tẹ̀lé wọn gbégún rí ni. Ah, mo mọ̀ yá ọmọ eléégún ni ọ́ nì. so ti tẹ̀lé wọn rí mo béèrè. Ah, kí n bá tẹ̀lé ọ rí kí wọ́n rẹ̀ mọ̀ wípé ọmọ eléégún ni ọ rí kí ló dé kọ́ga máa yí kan máa ṣe yẹsà mi ti rí ìyẹn eléégún kan bá ti ṣe ládùn wò ó dé lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ lásọ o yẹsà kí ló dé kí ni wọ́ọ́rọ̀ yìí. so o wà fọ́lọ́ eléégún o dẹ̀ wà speaking well bí gbàgbọ́ wa ń bẹ̀. because wọ́n sọ ìgbókò mi wọ́n jẹ́ kí n ká gé inú ara mi jẹ. ìgbà tó wà graduation báwo ló ti speaking well. kí ni wọ́ọ́rọ̀ yìí ó ṣe ọ̀gá kó bá jẹ́ pé ilé ìwà gravity. alàgbàjẹ́ra fún nìyẹn nígbà tó ga ní ká máa ṣe yẹsà yẹsà ìwọ gan yẹ kó fọpọ lẹ kó fi lára balẹ̀ kó wà thickness of head láti lè mọ nǹkan tó máa gbé jáde. èmi ní ìfèrè mi. tẹ́lẹ̀ ńkọ́. Mm-hmm. àmọ́ ah, wàhálà ẹ̀mú ti mú. kéte kéne òun kó òun ló mú sí ọ̀gá kan. wàhálà ọ̀gá fẹ́ ṣe sí ọ̀gá fẹ́ ṣe sí náà. Ah, ah, jìnàdù Jinadu. finally mo sẹ ma kórìíra ti yá mi dàrú nìyẹn. ìwé ọ̀gá kọ́ orí ìlànà ṣe ìsìnà. ọmọ ìyàwó ọ̀gá ni bí ìyàwó ọ̀gá ṣe ṣe nìyàn tó. a fún alóúnjẹ láàárọ̀ a tún fi pocket money sí alẹ́ yáyà pò kó bá di every weekend ni ọ̀gá yá má tún ṣe àgbèrè lórí rẹ̀ ọ̀ọ̀ ń gbòòrò ọ̀nùmọkùnrin òun gan bá dàrú ó sì àṣàgbèrè èyí ṣèjì ni ló fa ó sì àjẹ́ yìí ni òkú bá la jẹ́ pé sì náà lọ́gàá fẹ́ ṣe kàn sí mi sórí burúkú. mo ṣe mọ̀ pé làákàyè ìlú yín ò drop ẹ̀ kó tó wá sí kò ká ló drop ẹni wàá ti yọ understand nǹkan tí mò ń sọ. yéèni ló túmọ̀ sí pé agbọ́n nílò ríra ohun tó mọ̀ mí ṣàlàyé kó ọkọ̀ understand mi òun ni pé kí ọ̀gá bá la mistakenly kọ́ba lajá gbèrè lọ́fẹ́ sí kí ọ̀la gbé obìnrin kan ọ̀nù ilé ọ̀dẹ̀ mọ̀ bá a ṣe bínú lọ́dọ̀ ríra o ọmọ bá a ṣe ibi sọ̀pọ̀nà gbé nìyẹn o kí n bá lu ọmọ òun pa akọ́yẹ kí sọ̀pọ̀nà gbáyé mi. tí ọ̀gá ò bá gbóbìnrin wá bí hmm. kò pè mí lọ́mọ àlẹ́ àmà family. Eh? yes. ó dọ̀ lójú ah, ah. ọ̀gá ṣe sì náà nínú ilé. bẹ́ẹ̀ tiẹ̀. ṣe ok torí bẹ́ẹ̀ lọ́gá gbogbo ọ̀nìyàn wá ọbẹ̀ ká máa ṣe yẹsà fún. bẹ́ẹ̀ tiẹ̀. kí ọmọ kan bá ọbẹ̀ bẹ́ẹ̀ ṣe yẹ sàkó kí n bá fi ìgbà ju àti ẹ̀sẹ̀ kí n bá pàdé rẹ̀ kọjọ máa lè mi. wàá fi pàdé ẹ̀ kọ́ ṣe fún mi. wàá fi pàdé ẹ̀. gí abẹ́ ti rẹ̀. ọ̀ya kí ni kí ló fẹ́ fi dónú ara rẹ̀ ṣé abẹ́ ni àbí tí àbí ẹnu. are you again. yeah i'm not again. ọ̀sẹ̀ àná yìí kì í fa abẹ́ mi bẹ́ẹ̀ tì. i wan destroy you because you are lying. ẹ̀mí aláìn. yes mi aláìn. yes ẹ̀ ti tán wọ́n ti mọ̀ ikú orí rẹ̀ ti dàgbẹ́ lórí ìbúrẹ́. jẹ́ abẹ́ àtàbẹ́ jẹ́ ká fi bẹ́ẹ̀tì tó iṣẹ́ bá ti jálẹ̀ lórí ayé bàjẹ́. if you are not a gay i'm not betting with my abẹ́ n wo bá ti wọ̀ ẹ́ nìkan ṣe kò ní ni but abẹ́ ò àlọ́ máa lè ní. abẹ́ ń lọ ronú sí abẹ́ ń lọ ronú sí abẹ́ ń lọ. yẹsà yẹsà yẹsà. ó tún gbé ṣe ẹ́ débi gbogbo obìnrin rogo gbígbá ló ń gbà wọn àmọ́ àwẹ̀ dákun ronú jinlẹ̀ dáadáa a dákun dákun ronú jinlẹ̀ dáadáa ẹ̀san ń bọ̀. Hey. Hi. So come on. Hello. It's Femi. Yeah. Pleasure. Wow. I didn't know that you are so cute like this. <laughs> Oh. well, I'm supposed to bring you here. but I'm just there. No. Come on, I you. You're not just there. You are, you are looking. okay. Thank you. Ah, can you imagine? Hello, need to buy one every next. They will use a fake picture, but I'm surprised to see you. so àwọn èèyàn tó máa ń bá sọ̀rọ̀ lórí net. no no no. ma ma break out mi. nice meeting you. actually ìbílẹ̀ kí n máa sọ nǹkan tó sọ bá tí mo wo picture ẹ um, mo rí pé picture ẹ fine gan ṣùgbọ́n compared to you na nígbà tí mo rí ọ̀rọ̀ gan picture ẹ fine ten you fine hundred. thank you. you're welcome. it's nice to be here. ṣàlàfíà rẹ. a ti pẹ́. good to see you. Mm -hmm. yeah hello kí ló dé kí lè jókòó ṣe. ṣé mi lè dúró sí living room mi. èèyàn wá mi wá ó tiẹ̀ lè ṣe lálejò ó kàn jókòó síbẹ̀. oh no no no i'm fine. no jẹ́ kí n bá wí what's wrong with you. no mi ò mi ò mo wà okay i'm not offended. are you sure. yes i'm very sure. okay thank you. And hello girl meet my sweetheart, yeah. my one and only, yeah. my sugar, <laughs> olówó orí mi, the sugar in my tea, yes, I am. my love, my word, my husband to be. Oh, <laughs> thanks, love. You're I love, welcome. I love you so much. Thank you, I love you too. Yeah. So, Ẹ jọ̀ọ́, bá mi ṣe wọ́n lálejò. Uh, no, no, no, Only I'm, I'm fine. Um, a glass of water would do. Are you sure? Yes, very sure. Oh no, I'll keep Please, I need the water. Thank you. <laughs> Thank you, sister. Thank you. nice meeting you. Pleasure. and your place is so nice. Oh, thank you. I be? Um, I'll be fi yàtọ̀ bọ̀ ó dàbí ilé mi tí mo ní tẹ́lẹ̀ ní France. Wow. And you do it all the time tí. the first time tí mi àti ẹkọ máa kọ́kọ́ chat ni ilé yẹn mo ti kó lọ sí Dubai so gbọdọlọ ṣe ń ṣọlá I have to send out you know um, but ọ̀rọ̀ tí mo sọ fún mi máa bàtà ń chat ni um, kékeré kan lórí ọ̀rọ̀ ìlú so I, I sold it I sold that. Why? No, I have another one. Honey, don't worry. Everything will be fine. I know, sir. Trust me. Ní tó bá máa bó ṣe ń ṣe mí, ká ní kàn ṣe pàbẹ́rẹ́ wa lè máa kí ẹ lórí couch ẹ bíi ṣé kí n the last time that mi kò yí sí àtọkọ kò yí sí pàápàá àkọ́ mánéjẹ ni. Fẹ́mi tó máa sọ pé ló máa change máa ní pé wọ́n Ah, ah, ṣé bẹ́ẹ̀ mo ṣe burú. kódà àgbà tí mo ti ẹ̀ wọlé gan mo rò kó bẹ́ẹ̀ máa bọ́ ọmọ ní. Ah, bọ́bọ́ yìí wọ́n tẹ́pọ̀ ń yá wèrè gan láyé oh, skul gbà. o serious ọtọ. Oh, báwo dẹ̀ ni ìyàwó àtọmọ. Um, wà ọgbà tí mo change náà gbogbo ẹ̀kọ́ kà mí lọ́kọ́ mi ọmọbìnrin ẹ̀ kà mí lọ́wọ́ kò gan. bí mo ṣe wà gan mo ní ìsẹ̀ bàjẹ́bàjẹ́ èmi gan mọ̀ èmi gan <laughs> mo ti mí ìsẹ̀ gan bọ kí la máa ṣe that. Hey. oh my goodness ọ̀rẹ́ mi ń sọ lọ́wọ́ tí mo sọ fún ọ̀rẹ́ mi pé mo ti ní ìsìn ẹ̀gọ́ bẹ́ẹ̀bí mi sì sọ mọ́ ẹ̀ pé kó máa bóun ni mo ṣe ń sọ̀rọ̀ mo ń sọ pé mo mí ìsẹ̀ mo sọ fún ọ̀rẹ́ mi pé kó máa bóun ni. Uh, baby, I miss you so much. Ah, um, sorry, my bad. Meet my friend. His name is John. John, my love, my life, uh, my everything, the love of my life. Thank you. I, honey, yes, ọmọ oh, tí ọ̀rẹ́ mi ti máa ń sanfẹ́ pàjọ law school àjọṣe uh, kékeré my best friend Only. So o bí ṣe wáyé tí o share ṣe mi dìgbà yẹn o ọjọ́ wedding wa o lè máa jẹ́ groomsman mi the best man mi la ṣe. I can't wait. <laughs> <laughs> ẹ ká sàn ìyàwó mi olólùfẹ́ mi ọ̀rẹ́ mi aláì mi. I will love you forever. I will love you too. <laughs> I love you angel. I really miss you. ọmọ nǹkan mo ti lóde ẹ̀ ibi pa wá. okay. wọ kitchen sí. kọ́kọ́ wọn lè get uh, one of my top. okay. and a joggers then go to the kitchen cook ṣoúnjẹ fún wa. ọkọ kìlẹ̀ fẹ́ jẹ. sọ ọkọ tó bá fẹ́ gangan ni kò sọ fún ọ máa ṣe fún ọ anything anything to bash okay you are very good i love you. love you too. <laughs> that's my baby girl. ọ̀rẹ́ yeah. àdùnṣà tálẹ̀ ìwọ tó wọlé lẹ́kọ̀ọ́ ìwọ tẹ́ pé o ṣe ń sọ fún mi tán pé miss ìyàwó ẹ̀ o miss ọmọ. shh. ṣorí ẹ̀ ni ṣé you ìyàwó mi ti mo miss náà lóde yìí ìyàwó mi ọ̀hún yẹn are lẹ́yìn náà ìyàwó má wàá da yẹpẹ sí gàrí o ṣé o mọ tọmọdé yẹn ti ń ṣiṣẹ́ o mọ atm tèmi lọ́wọ́ yẹn ọmọ tó yẹ pé ti máa sọ fún bó ṣe wà yẹn pé ṣé o ní nǹkan tó rà bọ̀ ọ̀rẹ́ mi ní nǹkan ó mọ iye ẹrù tó lè kó fún ẹ tí ẹ bá lọ Dubai lásán á kó ẹrù fún ẹ á kúnlẹ̀ oúnjẹ sọ nonsense tó bá ti lè bá mi gbà bẹ́ẹ̀ tó lè play along máa lọ lẹ́yìn má kó bá mi nà play along player náà o ti gbọ́ oyè o ti yé mi. i am missing you tó bá ti ń dáná kó máa wò mí o. so. Um, ọba lára ní ìjọba lára alára yìí ní ìjọba lẹ́ẹ̀kan àwùjalè ní ìjọba níjọba òde ọlọ́jà òkè ní ní nàìjíríà o èmi ọmọ bámidélé aládìsá tèmi nìkan ṣoṣo ojúlé bámidélé ìyún àdìrá mọ mi ṣègbéraga. ayé òní da kúrò ní òfin ológun ayé òní da. sọ̀kòtò fẹ́ fẹ́ yé ẹ lọ́dún. sọ̀kòtò náà ló máa pa ẹ́ irú eré burúkú wo re ni. èmi ò fẹ́ ṣeré mọ́ abẹ́jà ni. èmi ò fẹ́ bákan mi bọ́ ṣeré gan mi bọ́ ṣeré etí fífọ́ mi yé o. Ah! ìwọ ṣe gbá mi létí látẹ̀yìn. Ah, etí kan ló ṣe ìkejì ó ti máa rú ẹ. sọ̀pọ̀ náà gbẹ́jì rẹ lọ ni. sọ̀pọ̀ náà ló máa gbáyé lọ. kọ̀ndísọ́nálì ah, ọ̀dẹ̀ gbá mi létí bí yé ni. ọkàn ah. kíkẹ́ bá kàn sí pé àjọ mẹ́sàn-án sẹ́nà sọ̀rọ̀ yìí mo jù ọ́ lọ ni. àgbàlagbà jọ sẹ́ẹ̀tì jọ ni wọ́n ń bi àjọ wá ṣerú ń bì ni ṣé ta ló ṣé wọ́n ní ìwé oníbẹ̀ǹsì lọ́wọ́ ni àbí oní eh, graduation of school lọ́wọ́ torí pé ọ̀nà nìyá sì dé lọ yáyé condition torí pé mi àti rẹ́bẹ̀ lọ fi conditionally lọ gbá mi létí bí yé ni. àbá torí ibi mo sínú ẹ̀ tá a bá fẹ́ wo eh, levination wa ọ̀ránkì wa níbí mo sínú ẹ̀ because ìwọ ló ń sà wá inú ilé mi wá èmi ò sùn ta tó bá wù wá lẹ́nu kó dó sẹ́nu kó má sùn bí. sọ̀mọ̀lá agbáyé rẹ̀ o sọ̀mọ̀ yìí pé bọ́ọ̀dù sí àná ọlọ́run agbáwọ̀ náà létí. ayutu. sọ̀bọ̀ bó ṣe dùn mí tó. ayutu. èsù yóò tó agbáwọ̀ létí o. fèsù lẹ jésù rẹ tó gbá mi létí màá ti pa ẹ. ọ bẹ́ẹ̀ ni. wàá wàníyàn. dàn. ibi ó tún wá wálé nísìn ibi tó gbẹnu tìbí tí ọ̀gẹ̀dẹ̀ rè ó ti ń wórè bọ̀ bí ọ̀bọ. ṣé kí wọn náà bá lu orí rẹ kọ ọ̀rọ̀ kọ lọrẹ dáadáa ọ lè realize pé ọ̀rọ̀ náà ti máa ọ̀gá gbé así lọ́jọ́ sí ni èmi náà fi gbé ọ sí condition ni nígbà ká fi sọ fún ẹ pé ká bá ti rí ọ̀hún gbogbo wọn bá ti ṣẹlẹ̀ ká bá ṣe sà ká bá ṣe sà mo dẹ̀ ṣe sà mo mi ṣe sà bí bàdà ń dẹ̀ ọlé mo yí ma yes ma yes ma ọ̀yá yìí pé tó ìgbà mélòó ni mo yóò kú kí màdàmú yá dé kí n yá gbaṣẹ́ kíkẹ́ kọ́kọ́ yẹ yá yára níbi ẹ pé mo rúdù sí àlejò rí ọ kẹjá sá kìmí kí màdàmú tó dé ọ̀nà òun ni mo fẹ́ fi dìbẹ́ ní yàrá mi ọ̀nìyàn burúkú ni ọ̀rẹ́ o. wá gbọ́ kálíkù bó bá ṣe làákàyè wàá mọ̀ kó ti ṣàgbéǹtì pẹ̀lú nìkan o ò ní ro kọ́ọ̀gá sọ pé yẹsà wàá kọ́ parí àgbẹ̀mẹ̀tì tó ṣe náà wàá sì wàá bẹ̀rẹ̀ yẹsà lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ mọ̀ ilé ìbùsẹ̀ ẹyẹ tó wá bẹsibẹsi yẹ gbàmílétí tó yé. sori èyí fọ́tí yẹn kéré wàhálà ẹ pẹ́ máa bẹ́ẹ̀ sí ẹ pẹ́ tajọ bẹ́ẹ̀ tì ọkọ mi rè ó máa bẹ báyìí sọpọlọ fẹ gbájú rẹ lọ. ayé ò ní dá kìlọ̀ gbàgbọ́ kìlọ̀ gbàgbọ́ ní ma bẹ kú àwọn ọmọkùnrin mọ́mọ́ sọ kìlọ̀lù kìlọ̀lù òkú ẹ̀ mọ́mọ́ ma padà gbé lọ bẹ kú ẹ̀ mọ́nu fúláwà. mo lè fò tí mi ló mọ́ mọ́ lọ́ọ̀dì. dùn rẹ ẹ ń tẹ́lá láti ẹ̀ two fifty náà sàn ẹ̀ ń lò mọ́ sọ balance next week. okay okay. Okay, let's have it. Sure. Attorney. Yes, sir. I need for a minute. alone. Eh, five thousand naira. The master of departmental fees two five. Gbogbo ẹ jẹ́ seven five. Then Mara full stop No. Funke. Funke. wọ nìkan tán seven five. Kilo ló dé? Bọ́n àti mi, kí ló dé tẹ̀lé àwọn ara ní àwọn kan kò gbádùn àwọn. fúnkẹ́ ṣó mọ̀ pẹ́pẹ́ ló bá sọ̀rọ̀ ṣá ìwọ ló ní lèmi ló sọ fún pé gàtí mi kéde tẹ̀lé àwọn báyìí. kí ló tí mò ń sọ bẹ́ẹ̀ mi ò béèrè kan rí lọ́wọ́ yín kẹ́ fún mi even common aṣọ yín lásán ẹ̀ lè fún mi mo tún bí ìyòwò lọ́wọ́ yín ẹ̀ ní ẹ̀ ní ẹ̀ ní everything ẹ̀ máa sọ fún mi ok fine tẹ́ bá tún ra bàtà náà tí bàtà yóò bá ṣáìdì yín ẹ prefer kẹta bàtà yẹn fún mi ṣé ẹ lè fún mi kan ni àbí èèyàn mọ duty yín àtẹ̀gbọ́n mi lórí mi. ẹ tí ẹ jóná jóná ṣé aṣọ mi lè ṣáìsì òun náà wọ rẹ kó wò mí aṣọ mi lè ṣáìsì. táṣọ yóò bá ṣáìsì ni bàtà yín kọ́. bàtà mi kò tún lè ṣáìsì. ṣáìsì kan náà kọ́ la jọ ń wọ̀ ẹ wò àǹtí mi owó yẹn máa fún mi kò dẹ̀ sí nǹkan kan tẹ̀lé ṣe ti this time around because ẹ̀gbọ́n mi lẹ jẹ́ ó dẹ̀ ẹ̀ka ìṣẹ̀tọ́ yín lórí mi gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n every ta ẹ̀ ní ẹ̀ ní ẹ̀ ní èèyàn kì í láwọn kó tún ní iye tẹ́kọ̀ọ́ máa ṣe gbogbo ẹ̀ lọ́wọ́ máa ṣe gbẹ́ ọwọ́ yóò ẹ̀wọ́ ṣe dìde lé ẹ try láti máa lawọ́ yín owó yẹn má gbà lọ́wọ́ yín torí mo ò ní òkú kankan bí kankan. ó mo ṣe lanú lẹ ẹ ẹ ìwọ mẹtọ ó mẹtọ ọmọ kan tí mo ṣe fún àbí èmi mo bí àbí ẹni tó bá bímọ ló máa tọ́ ọmọ tó bá wà wọ̀nyí tó bá ti dọ̀tún la màá pè yàtọ̀ bí ọkọ̀ wá pàkẹ́ rẹ̀ ó ní mi lára bẹ́ẹ̀ sẹ́ seven five wá gbé mi mi ṣiṣẹ́ mi ṣiṣẹ́ fún mi nítorí owó mi ọ̀dẹ̀ lẹ́nu pọ̀. ẹni mọ̀ Yes. Kí ló kò sún mi. àwọn ọkọ mi ni mo dẹ tiẹ mo fẹ́ kí mo fẹ́ mú bá ọwọ́ mi kàn tẹ gbá ibi náà. èyí sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ ẹ bọ tí wàá ìlérí tó sọ. àmì ayé ti sú mi o. ayé sọ àwọn tó ń hápọ̀ sí mi mi mọ reason tó ṣe ń hápọ̀ mi mọ nǹkan tó ń ṣe mí o. láti jọ́ tí mi àti ẹ ti ń date sọ ọjọ́ kan ọjọ́ kan péré tí mo ra nǹkan kan fún ẹ e rí kódà kó kéré bíi hearing. bẹ́ẹ̀ eh? mi complain. Uh, you don't need to complain i have to think like a man. sọjọ́ tí mo wálé ẹ̀ tí mo dẹ̀ fà bag bóyá ṣù ló wà bẹ̀ tí mo ra fún ẹ. irú ọkùnrin wo ni mi. ọ̀tẹ̀ náà tó bá wà òkè ó má ra fún mi náà eh, but i'm not complaining. ìgbà tí ó dẹ̀ sí lọ́wọ́ mi ń kọ́ ìgbà tí èmi ṣe continue láti máa live life mi ni bàbá mi ò rí bẹ́ẹ̀ my father ó máa ń tọ́jú ìyàwó ilé ẹ̀ èmi ò lóbìnrin meji. wọ́n nìkan náà mo ní mo dẹ̀ lè tọ́jú ẹ̀ wá mo I know what to do and I've decided on what to do mi dẹ̀ nífẹ̀ẹ́ kó sọ nǹkan kan fún mi otherwise bóyá kí n change mind mi right now nítorí pé iṣẹ́ mi náà lọ déédéé mo dẹ̀ ń wo bí five million naira tí mo bá tiẹ̀ lè ṣe irú déédéé ọjà tí màá ń ṣe tẹ́lẹ̀ màá ń ṣe bóyá bí o ní five million naira so láti rí owó ọjà yẹn àti láti máa tọ́jú ẹ̀ dáadáa bó ṣe wù mí mo fẹ́ ta ilé ẹyọ kan tí mo ní. why okay nisiri then only five million to buy okun mi only five million for now but first thing tomorrow morning ma lọ sí bank ma transfer two point five million sí account ẹ are you okay with that. What tún fún mi two point five million. please na i want you to be happy. Ọlọ́run ìjọ ò ní tó stop láti máa gba nǹkan lọ́wọ́ obìnrin ìjọ ò lèmi náà máa lè tọ́jú obìnrin tí mo lọ. bẹ́ẹ̀ Ọlọ́run kí lẹ ṣe tí mo ṣe é go ó dé ṣàánú èmi náà. My being happy is just me with you. I love you too. Aww. You give me 2.5 million. Irọ́ ọkùnrin wo ló ṣe mí ọlọ? Please, I'm happy I want to take care of this woman too now. God, please help me. Babe, please stop crying. You're making me feel bad. Please. I'm feeling bad too. Please. I I'll do anything you. for you. Anything. too. Then you can tell me. Oh, no, no, no, no, no. You better miss mí sí mo Yes, dear. We have máa bùn mí ní two point five o. Bóyá kò jẹ́ kí n fi ilé yìí kí n ṣe wí ẹ̀fọn kí collateral. Ẹgbẹ́ mi ṣe bí two point five million. Tuntun fẹ́ gbọ̀n kan mi tó bá the next month kó máa sanwó sàkáǹtì me. so want to transfer money, àwọn mílíọ̀nù sàkáǹtì. àwọn jẹ́ three point five. yes now i want you to be happy please i love you. baby i love you so much and i'm sorry for everything. my woman. My everything. Thank you, love. I love you so much. My woman, oh, I'll give you everything. Thank you everything. everything. èèyàn lè máa ṣòwò ìkọ̀kọ̀ kó máa dùn mọ́ ní dáadáa. èèyàn lè ṣe gan tó fẹ́ mi. ọjọ́ yẹn tí mò ń receive call tí mò ń béèyàn kan sọ̀rọ̀ pé àǹtí mi làwọn wọn kì í fún mi lówó bọ́kùnrin ló máa ń kówó fún un mo wà surprise pé tẹ́tí sọ̀rọ̀ mi o in fact màtá sọ pé fẹ́ help mi gan mi ò believe yín ọkọ̀ọ̀kọ́ mo fi fún yín nọ́mbà wọn jọ yẹn. ọ̀rọ̀ mélòó ni màá sọ tí màá parọ́ sínú ẹ̀ ọmọ nǹkan <clears throat> mi ò kí ń ṣe ọlọ́run o ṣùgbọ́n asọ̀rọ̀ máa ta sí i nìyí tí máa sọ nǹkan máa ṣe bẹ́ẹ̀. confam nítorí mi gan-an mo confam ẹ ṣe gan-an ṣẹ́gun mi kọ́kọ́ rí five hundred thousand naira yẹn ó dàbí kí n ya wèrè náà in fact mo rò bí yàrá ni mò ń la ọgbà tí mo wá check balance yẹn dáadáa mo rò pé inú account mi ló ṣẹ́gun. ṣùgbọ́n reason tí mo ṣe pè wá gangan wọn ni pé sista ẹ mo ti ń joke. ah iṣẹ́ wọn ni. àánú mo ráyè rọrọ rẹ kó o pè mí wá mo ráyè òṣì mo kì í sún mọ́jú so <clears throat> torí ìyẹn mo fẹ́ discharge ẹ wọn ni wàá wá ṣiṣẹ́ yẹn torí àwọn Yorùbá ní ẹni tó mà ti dé olúna kan náà ló máa mà ti lọ ṣé o mọ èèyàn kan tí sista yẹn fẹ́ àbí bóyá ẹni yẹn ń toast ẹ lọ́wọ́ ẹni mà. ó oh, àǹtí mi ń falàjì kan ṣé falàjì yẹn kò kàwé illiterate ni wọ́n dẹ̀ like sister because graduate ni wọ́n so náà yẹn máa kó fún sister mi sister mi dẹ̀ máa fò wọ́n máa fi ń àwọn fine boys ti ní láì ṣe. Ah. ọ̀gbẹ́ àwọn ọkùnrin kan máa ń ṣe wàhálà àwọn ọkùnrin kan máa gbádùn wàhálà wọn pẹ̀sí wàhálà rẹ̀ eh. ọmọ kan bàbá mi ń gẹ́tì eh, nọ́mbà làjẹ́ wàá dẹ̀ súnmọ́ sísítà ẹ̀ dáadáa kó o fún mi kó bá mi wá fọ́tò alájí yẹn kó sẹ́ndì ẹ̀ sí mi a ọ̀tá àṣìṣe yẹn a ah, tó. tó bá jẹ́ ẹ̀yìn tó kì í gbàlàjì ya fọ́tò wọn fẹ́ kọ́ máa rí àwọn méjèèjì papọ̀ but mo máa ya fọ́tò kan bí látàládé bá ti bọ́ta mi níyàánu ilé wa kọ́ má bàa mọ̀ pé inú ilé níṣẹ́ yẹn ti wá látà bá ti ń bọ́ta wọn kọ́ tẹ̀lé wọn kọ́ ìyá ọmọ rẹ̀ bí àyàwó alájí ló sẹ́ǹdì ẹ̀ sẹ́yìn tí mo bá ń kẹ́ tẹ̀. ẹ̀yin náà dẹ̀ dáa ọpọlọ ẹ̀ ń jà ok tó bá ti wá ṣe yẹn iṣẹ́ kan tó kù tí wàá ṣe yẹn tó bá dẹ̀ ti ṣe tán kí wọn náà delete nọ́mbà mi kúrò fún mi. ìfà bí mo ṣe ń lọ ìta gan máa ti delete ẹ̀ dáná. iṣẹ́ tó rán mi ti bẹ́ẹ̀ jẹ́ ká má pàdé mọ́ ṣùgbọ́n àfi condition yẹn kọ́ tó lè jẹ́ kémi àti ẹ̀tún rẹ̀ hàn òní kó bá mi wá rú èèyàn bíi sísítà yẹn tó bá ti mọ rú èèyàn tó máa sanwó àti tọ́jú ọmọkùnrin bẹ́ẹ̀ àṣìlè lọ́la bọ̀ yẹn má pè mí mọ́. mo ẹ pẹ́ nọ́mbà yẹn. Ah, bó ṣe jẹ́ pé mi àti òní máa ń ríra mọ́ ẹ wọ́n máa dáa kí n fún ẹ ní nǹkan tí sísá yẹn fowó rà kí n fún ọ lọ́fẹ̀ẹ́ wọ́n dàbí pa àdẹ̀rẹ́ ọ̀rọ̀ àtọ́jú ọ̀rọ̀ bá a ń bí ìtàkùn tó lọ ọmọ òbí yóò ó ṣetán àti bàtòbí jẹ́ ni ṣe má sunkún òṣì bíbà yìí má sunkún kankan rárá ẹ èèyàn máa bá yín sọ̀rọ̀ ẹ̀ ní gbọ́. o o mi ìwọ bíbí yẹn ṣe wọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó ṣe jẹ́ kó kó hundred thousand fún ó dẹ̀ kó fún mẹ́rin ó dẹ̀ lọ. á ah, kí ló ṣẹlẹ̀ irú ìfẹ́ wo nìyẹn. wọ́n máa bá yín sọ̀rọ̀ ẹ̀ ní gbọ́ ṣé kò yẹ kó kókó wá béèrè lọ́wọ́ èmi náà kó wá béèrè advice lọ́wọ́ mi kí kókó sọ fún ẹ náà báyìí bó ṣe máa ṣe léléyìí o bó ṣe máa ṣe kọ́ léléyìí o ó kówó fún sìyẹn tí kówó lọ ọ̀rẹ́ mi kì í ṣojú èmi náà ìfẹ́ ló fọ́ mi lójú ìfẹ́ ló bà tèmi jẹ́ ah mo dárò. ìfẹ́ fọ́yàn lójú ni ṣé ìfẹ́ fọ́yàn lójú ni èmi tí mo nífọ̀ọ́ tí mo lè kan lọ jẹ́ pé gbogbo onúlé yèmí mo ní. kò possible i won't kọkùnrin yẹn máa kú lọ báyìí i won't give him anything. ó ṣe jẹ́ pé pọ́psí mi wíìlì lọ́sọ̀ pọ́pàtì fún mi tí bá mú five hundred thousand bẹ́ẹ̀ kò lè sọ pé kí n má sùn i won't give him money any money i won't i'm not deaf i'm a smart girl kọ́wọ́ kúkú pa mí ó bè mí ju pé kọ́kùnrin pa mí lọ kí ló dé ah, mo dáràn o. owó láì ṣe pépà owó owó owó gangan. kí ni mo fẹ́ ṣe sí báyìí kí ni mo fẹ́ ṣe. má bìbí nù má bìbí nù tó bá tún béèrè kọlọ má lé bọ́tà kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe báwo bàtà òkú owó lẹ̀ ṣé owó mọ̀kọ́ tó fẹ́ ṣe gbà yẹn ni. wọ́n wá béèrè kọ́ṣẹ́ orí kọ́ṣẹ́ òun ni kí ló fẹ́ ṣe ìtàkùn tó lọ́ọ̀rùn yọ ó owó mi o. màlẹ́ ẹ̀ bọ́tà. ó tútù gbé ṣe ẹ̀ débi gbogbo obìnrin rógó. ọkọ fẹ́ mi ọ̀rẹ́ mi ti sọ much nípa yín fún mi. ó ṣàlàyé fún mi pé ẹ kì í ṣọkùnrin burúkú ẹ kì í ṣọkùnrin ẹlẹ́tàn tó jẹ́ wípé tó bá ti rí obìnrin báyìí tó bá ti lókun wọn wá pa á tì í kò ah, inú mi dùn gan-an ni. <laughs> èmi náà kọ ọlọ́run tẹ dárúkọ ẹ náà ní gbogbo ẹ actually um, máa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yìí ọ̀rẹ́ yín ròyìn ẹ̀yin náà fún mi ó ní ọ̀rẹ́ mi di ọlá o èèyàn dáadáa ni o she's a makeup artist ó lè máa ń ṣe bridal makeup ẹ̀ dẹ̀ máa ń ṣe um, makeup fáwọn Nollywood right ó sọ fún mi ó lè mọ ṣé ó lè dẹ̀ kind ẹ̀ dẹ̀ tún fine. ọjọ́ kan máa dẹ̀ meet ọ̀rẹ́ tún beautiful yẹn and thank God I'm meeting you now. <laughs> Ah, ah, bọ̀ nípa tẹ́lẹ̀ kejì tẹ̀sán pa mi yẹn nípa kéèyàn máa lo lòkulò àwọn ọkùnrin tó máa ń lòkulò yẹn náà kò ń ṣe gbogbo ìgbà náà jẹ̀bi àdúgbò àwọn ọmọ ọmọ bọ́lọ̀ ń ṣe program àwọn nìyẹn ṣẹ́rí bọ́lọ̀ ń ṣe program mi ni pé kí n tọ́jú obìnrin kí n raṣọ sí lọ́rùn kí n kẹ́ fún torí bí bàbá mi ṣe máa ń ṣe sí màmá mi nìyẹn. in fact i had this girl um, kí n tó meet ọ̀rẹ́ yín èmi àti a date for eight good years ọdún mẹ́jọ tá fi déètì yẹn mo love mo fẹ́ ní in fact gba tó máa ṣetán school èmi lọ́lọ́run lò láti run lọ school gba tó dẹ̀ máa ṣetán school dẹ̀ ni o lè fẹ́ mi mú láì ṣàlàyé nǹkan tó ń ṣe fún un bó ṣe rí ọlọ́run nígbà tó lọ́ọ́ máa compensate mi mo ṣe pàdé ọ̀rẹ́ yìí and she's been keeping me happy and i'm happy. Uh, so àdúrà mi tó pọ́n léèyàn dáadáa lèyìn náà irú ọkùnrin bíi tèmi ọlọ́wà fún. àmì o àmì àmì àlẹ́ o ṣé wà bọ́ọ̀dù hm, oúnjẹ yẹn ló fẹ́ jiná. Ah, I am fine. Um, she's been keeping me entertained. Hm, she's ọ̀rẹ́ mi, a ṣe okay. <laughs> Oh God, tí máa wojú ẹ̀ orí my máa Baby, you, you are making me go crazy. Uh-uh. I love you too much, honey bẹ́ẹ̀ni ìgbà tí mo wọlé nìkan mo rí i pé wọ́n scratch wọ́n tún ẹni bí ọwọ́ ẹ̀yìn. yeah wọ́n wọ́n scratch ẹ̀ but but anyway it's okay uh, I'm expecting kò yẹ kí n sọ kí ní mb but ọmọ pé máa ń gbàgbé nǹkan easily nítorí pé alálùbáríkà obìnrin ni àtìgbà tí mo ti mẹ nǹkan mi bẹ̀rẹ̀ sí ń dá sí I'm expecting some money by next week. Okay. So I'm gonna get you a car. Oh my god, baby! I love you, girl. A car, I car, it's baby, yeah, yeah yeah, yeah. Oh. yeah, yeah, yeah, yeah, yeah. Má fara wé wọn o. Ìwọ ni mo fẹ́ máa bẹ̀ bí rẹ́ẹ̀dì yẹn. Ṣé jẹ́ kí n tẹ̀lé lọ kíchìn ká Ah, no, baby, no, no, no. I want to cook. I'm not doing that. I'm not doing that. I'm not doing that. Hey, ọlọ́run ṣàánú èmi náà, wọ́n fún mi lọ́kọ gidi o. Ah, so lovely. ẹni mọ̀nà tán láyé ń mí tó kọ́ mi bọ̀ ń gbó ṣóhun láàánú ọ nígbẹ̀yìn o. èèyàn lè máa ṣòwò ọkọ kó máa mọ́ ní ìdá èèyàn lè máa ṣòwò ọkọ kó máa mọ́ sán ayé mi o ah! yé ẹ bàbá ṣe bẹ́ẹ̀ fún mi náà ẹ bàbá ṣe bẹ́ẹ̀ fún mi nígbà why okay insurance pẹpà ń kọ wọ́n tó ṣe máa ṣe bẹ́ẹ̀ fún mi ẹ̀ṣẹ̀ wọn mo ṣe ó ti pọ̀ mí okay okay just let me know just let me know. kò sí ìrànlọ́wọ́. Mudaro! Ah, what will you do now? Tell me, help him. ọjà mi ó máa ń tẹ̀tí mílíọ̀nù náírà tó wà lórí omi ó ti lọ dáhùn bí bèrè. àyípadà gẹ́ẹ̀tì mi. nísùrù nísùrù nísùrù nísùrù nísùrù nísùrù náà nísùrù. ah okay i am i am calm mọ̀lẹ́ fò tọ̀hún ló mọ́mọ́ lọ́ọ́ gbìn bọ́ sínú ẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ jọ dúró ló ń jẹ́ kó wà láàrin ìyá tí èké ní No mọ̀ ọ́ mọ̀ I have to commit suicide. olóhùn ní jẹ ẹ olóhùn ní jẹ mi ò ní fojú sunkún ọkọ láíláí commit suicide bí òun ní láti commit. ọmọ bá mi wà ní oyè like twenty five million naira ní báńkì lórí èèmù tí ẹ̀rọ tààrà ń ṣe mí ó. ah gbèsè let me go. let me go. let me go. let me go dúró this is solution ah. wait fẹ́mi dúró solution oh. wà ẹ̀ mi ṣùgbọ́n lára property ti dájú wí fún mi lọ́wọ́ ló fi ṣe ọmọ náà ti fẹ́ rà ti pẹ́ mo owó tó ń fi lò mí yẹn mi ò láìkí ó ti kéré jù sixty million naira ó ti kéré jù délẹ̀ mo ń sè yẹn mi ò tiẹ̀ mind any amount tó bá fẹ́ rà kọ́ ṣàkọ́kọ́ fún mi ní fifty million naira tó ní ìdùnnà kí kọ́kọ́ fún ẹ ná ṣùgbọ́n ìtókù yẹn hm, owó kékeré ni bó wọ́n lè take a week o pé ojú ẹ̀ máa ń. within a week owó fún mi lówó I cannot accept it màá jẹ́ kí n tún tèmi kó má jẹ poverty ti máa bẹ fún. ọmọ ibi àwọn fún anything for you I will give you everything I will give you everything I will give you everything don't let me try. Oh, let me try. Let me try owó yẹn pọ̀ owó yẹn pọ̀ gómi bí ẹnu. gbígbá ló ń gbà wọn àmọ́ dákun ronú jinlẹ̀ dáadáa ah, dákun dákun ronú jinlẹ̀ dáadáa. <clears throat> bọ́ọ̀ kan tó tó ń sọ dáadáa lẹ́kọ̀ọ́. àárọ̀ la ti gbà wo àárọ̀ tọ̀la surprise ah, ẹnu kò ń ṣe pé mi enjoy wọn náà mọ̀ pé mi kì í enjoy surprise over the ti sọ two weeks pé wà á dé lọ no no of course I am happy yeah inú mi dùn ṣùgbọ́n ọlọ́run kò sọ fún mi kódà èmi gan fẹ́ lọ sí convention ah, torí tèmi àti ẹ náà ní ẹ ọmọ ọ̀rọ̀ ń fàdúrà gbogbo here and there ẹ̀ ó dẹ̀ ti ṣe gbogbo really ó ti ra ticket gan. okay uh, of course I am happy yeah yes ó fẹ́ bá mi sọ̀rọ̀ sọ pé màá bá ẹ ṣáà máa dé láàrọ̀ là máa bá sọ̀rọ̀ later màá bá Yẹmí sọ̀rọ̀ létà mo gbé núdù sórí náà ní kíchìn o kọ́ má lọ jó o ẹ sọ pé màá bá sọ̀rọ̀ létà èmi náà love ẹ all right love ohun mi ó ń gbọ̀n ah no <laughs> no i'm just maybe because i'm excited all right love ayé yóò lè dà abúlé bukú àbí. fifty million fifty million ìyẹn kí a dé lọ́la tó bá dé dé lọ́la tó bá dé lọ́la ilé náà ni gbogbo àwọn iṣẹ́ tí mo nà máa máa wá fifty million hm? tí mo rò pé mo ti dé turning point nígbèsè ayé mi fẹ́mi fẹ́mi fẹ́mi fẹ́mi ok ok láti ṣe kankan irú sì báyìí ti máa rí irú fifty million yẹn gbogbo àwọn ọmọ ajẹbọ irú ajẹbọ òde yín sí àtàwọn olùkọ ẹ èèyàn kàn kàdé èmi á kó létí ẹ máa máa ṣe travel máa lọ adẹkẹmi àtàwọn ọmọ ti bẹ̀rẹ̀ ńbẹ bó jẹ́ south bó jẹ́ mali bó jẹ́ us àbí london gan mi ò mind. nígbà ó yọ mú mi ṣeré ni ó lè máa ra tíkẹ́ẹ̀tì kankan ó máa lọ ra tíkẹ́ẹ̀tì lóòótọ́ nǹkan ní ó kẹ́ ti rà á àgbẹ̀ àgbẹ̀ láwọn làyàn náà a ah, ò lè dèrè o a ò lè dèrè. ìtàkùn tó lọ ọmọ òbí yóò ó ṣe tán wá ti bàkọ́bí jẹ́ ni. ọmọ ajẹbọ ọdẹ yìí ti ń tẹ̀lé ìtàkùn tó lọ ọmọ òbí yo ó ṣe tán wá ti bàtòbí jẹ́ ni báwo la ṣe fẹ́ mẹ́ni fẹ́ ni dénú o ó ga ọ́ àwa ọkùnrin. Baby. Yes. Why the rush? Mo fẹ́ mú wọlé kò sẹ́tìrì. Um, nothing. Àtìgbà tó ti wá pé wọ́n ní ẹ̀pọ̀ tó ti ní sísè pé ó wà mú dé. I'm um, you know, but you know, things are not as rosy as it used to be here in Nigeria. Bẹ́ẹ̀ she was náà ni ẹ lè mọ ọkàn tó ń happen. Recess won't affect me pẹ̀lú So maybe we should talk about it later. What are you back now? I know, I know. Maybe we should talk about this later, okay? Honey? Oh, Baby! My love! bàbá o ẹ ṣeun sá ẹ ẹ ní mo lè lọ fún wọn ok ẹ ó ti pè ó ti ó ti pè mí láìpẹ́ yìí ó lóun ti fẹ́ ṣe orúkọ tó ń ṣe lọ́jà tán ẹ ti máa ti wọlé ṣe ní àlòkalẹ̀ àyè máa wọ̀ rí kóòrùn ṣáà ti máa wọ̀ àló ti wà lọ́nà òde àmì ìdíje kóòrùn wọ̀ bàbá bàbá ẹni tí máa ti fi lè kí sí i máa yọ̀ dé àdìdì rẹ̀ tí ò ní ṣe wò mọ́ kò dẹ̀ nílé bí mi nìkan bàbá mi obìnrin náà gbó ọ̀rọ̀ tí àì máa wọrí ẹ wà wọrí. ìtàkùn tó lọ ọmọ òbí yo ó ṣetán wá ti bàtòbí jẹ́ ni báwo la ṣe fẹ́ mẹ́ni fẹ́ ni dénú o ó ga ọ́. ọlọ́run o bẹ́ẹ̀ ọ̀gá màdàmú kó jẹ́ pọ́n sọ ìyẹn iye ni màdàmú ké pẹ́ ká ké pọ́n alẹ́ ká fún alóúnjẹ láàárọ̀ ká tó mú kó ìjọ kí wọn bá tó da lọ́ọ̀dà á tó fi sí àpò rí a. lókè jáfe jáde àrídè àti mi ah, ọ̀gá burú o. o jẹ́ ní tó dùn mí jù bẹ́ẹ̀ kánibà inú bá ṣe sí gbígbà ni tí ebi yàn á sí fún yàn madame a lè mọ orúkọ tí ọ̀gá ní sóhun. àmọ́ ìyá ọ̀gá yìí sùn lọ́gà àmọ́ yìí sùn lọ́gà. bọ́tí mi yóò ṣe sí èèyàn mọ ẹni tó fẹ́ràn àti ìfẹ́ràn yàn. olóhùn madamu arẹdẹ madamu arẹdẹ yé mo dáràn ah, kí madamu adé yàn arẹdẹ ìyá ayé gbogbo rẹ agán ti bàjẹ́ ní ilé mi yé. ẹ eh, gbogbo púpọ̀ tó ń bọ̀ yìí kò yé mi torí púpọ̀ tó ń bọ̀ yìí ò ṣe solution nǹkan tó máa fa solution gbọ̀ngbọ̀n ni mo tó lọ yẹ ká wá kò sí gbígbọ́n à ń gbọ̀ kiri báyìí sùúrù sọ sùúrù ọmọ ká sẹlẹ jẹ ká kidnap madamu jẹ ká kidnap madamu. ká kidnap bọ̀gà ṣé àwa jẹ́ kidnapper sọmọ ọ̀rọ̀ uh, uh, uh, ọ̀rẹ́ rẹ̀ àbí àfún ló ní junction bẹ́ẹ̀ àwọn ìṣòro junction yẹn. Ah, bọ̀bọ̀ kó lára nínú yẹn wàá sáré làbá bẹ́ẹ̀ ajá discourse pẹ̀lú rẹ̀ wáyé ohun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọkọ̀ ọ̀gá ọkọ̀ màdàmú fẹ́ ṣe kù wọ́n o ike jọ kí bá kidnap ni wọ́n pamọ́ ipe kó bá ti kidnap rẹ̀ pamọ́ ọmọ ike yaba sàlàyé kò màdàmú fúnra rẹ̀ wọ́n ní wọ́n ní gbà gbọ́ àárò ìpè irọ́ amẹ́pa ṣùgbọ́n pé ike bá kidnap ni wọ́n ipe gbà fi àtọ́jọ́ méjì àyà sàlàyé kò ṣùgbọ́n jọ sàlàyé kò kọ̀ọ̀kan fíìsì ni. ìyẹn sì dá ìyẹn dá báyìí àti ṣe ìgbà yà máa lọ bẹ́ẹ̀ bọ́ ẹ̀ kí n máa lọ tí n bá lọ mo ló fẹ́ dágbére fún ọ̀gá gbé mo lọ. Ah, ìwọ mú wọrí màá sọ fọgà yìí pé ọ̀sán lè jáde ní pé ọyí ọ̀la ara wọn bẹ̀. ọbẹ̀ báwo ṣé bẹ́ẹ̀ kọ́ bẹ̀ ni madame lọ́ra lọ́jà. òótọ́ ni àdètò yìí ọ̀la yàgbẹ́. mo lọ yàgbẹ́ ládùúgbò tọ́lẹ́tì tó kúnnú kọ́pàdé lówó sọ pé mo lọ yàgbẹ́ irúgbó fò mo lọ yàtà tí mi yàgbẹ́. ìṣèdí ìyàwó rẹ ṣẹ̀ṣẹ̀ bímọ ni ìyàwó rẹ bímọ pẹ̀lú lé ọ̀yá yìí ti sọ ṣàlàyé kọ̀ọ̀gá yẹn sì dá. máa yọ̀ dàgbére pọ̀ máa yí ọyí kí n rìpọ́t pọ̀. yẹn lọ kí ẹ tó tó gbọ́ bàdá máa fi máa bọ̀ kárẹ dẹ ẹ bọ̀ mọ̀ fi ní lọ́wọ́ ọ̀nà burúkú lọ́gà o ọ̀nà gbọ́dọ̀ sọ̀rọ̀ àti jẹ fọ́ jẹjẹ nu lé ni o àti bẹ́ẹ̀ ọ̀gá gan fúnra rẹ̀ nígbà tí yé sọ̀rọ̀ yẹ ìyàwó kó fẹ́ràn mi yé kó fẹ́ràn rẹ̀ bí pé kó yé sọ̀dà rẹ̀ dẹ̀ ṣe láà sọ ni ní warapa ọ̀nà ọmọ ìjẹsà ni warapa. èèyàn lè máa ṣòwò ìkọ̀kọ̀ kó máa dùn mọ́ ni dáadáa. ó kéré gan o ó ti yẹ nǹkan tó ní ká ṣe ebi ká bẹ gbé wọn pamọ́ bẹ́ẹ̀ni aláìkó sí kò ṣe nǹkan a lè ṣe àbúmọ ṣùgbọ́n ọlá pé oní màdàmú yẹn náà ṣe pa ibẹ̀ kọ. àwọn ah, ọ̀fà náà ṣe. wọn náà dẹ̀ ni gbọ̀ngàn ò bàjẹ́ sí wa ẹrù kú bá débẹ̀ yẹn máa ṣayé ìwà àtòkè mẹ́sì ó ní bóyá máa ń lọ ìjọ jíjẹjọ́ mímu ah. ṣáyé ó máa ń ṣe ti ẹ̀ ń a máa gbé wọn pamọ́ ń sìn sìn sìn àmọ́ tí wọ́n bá rù mm o gbọ́dọ̀ mọ ohun tí o fara ṣe now a lọ gbé ni o a gbé pamọ́ ni o kí ló fẹ́ bá dé sọ́dọ̀ títí wa jẹ́ kó máa yé mọ̀. wàhálà ìrè ló máa bá dé kò lè bá bi dé ṣé ẹ fẹ́ gbọ́ èyí tẹ́ fẹ́ ṣe ẹ lè gún mọ́tò. àlàyé lè dán ọ̀nà sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ dọ́gbọ́n ọ̀gá mi. èmi ń dánú àti pé ìyàwó ọ̀gá wa ẹni tó ó fẹ́ rí in fact ó wà very nice and loyal to everybody on company that's why mo fẹ́ kó wà safety. àbí kí ló ní mo sọ. ọ̀gbẹ́ni jùlọ dùn hmm? tó ń bá wa sọ yẹn ṣé kò jẹ́ pé fake ló mú wá fún wa. ó yẹ kẹ́ wà cross forward mi because mi wá sọ rẹ́ẹ̀rí. mi ò gba ẹgbọ́ o ah. nítorí pé yorùbá sọ pé ó ń déwájú ó ń dẹjọ́ ó ń dẹ́yìn ó ń daṣọ. kí ló fẹ́ aṣọ àpè tó ń sọ fún ẹ gangan gangan gangan pé òótọ́ ló ń sọ. àrídájú wà fẹ́lẹ́ yìí àti pé bó ṣe wà yìí èmi ń parọ́ nǹkan tí ò bá tí ò bá ṣẹlẹ̀ nǹkan tẹ́ bá mọ̀ pé láti fi dúró láti fi confam ń gbọ́n mo lè fara mi dúró ń gbọ́n mo lè fa bẹ́ẹ̀ mi dúró àbójú mi sójú lẹfẹ. tí yóò ta má sọ̀rọ̀ jù ok sir ok sir. sori o ṣàmù pa wa lẹ́yìn ká fa wàhálà ń gbòòrò o ti yé ń sìn kàn ní gòbè ṣẹlẹ̀ níbi kan kásáré lọ́ọ́ dábẹ̀ rú à ń ṣe kidnapper à ń jalè o ti yé ń sìn àdé ń ṣe kínní ṣé bí ká ti lọ́ọ́ ń sìn ká lọ palẹ̀ mọ́ hmm. ká gbé pamọ́ síbì kan di ètí alẹ́ eh, ó kéré gan fọmọ gbòòrò yẹn kéré gan ohun ah, tó máa ṣe ń sìn ni pé màá tẹ rìkọ́ọ̀sì orí fóònù mi. Mm ṣó ti yẹ ohun tó fẹ́ sọ wàá sọ síbẹ̀ bàbá náà sọ ti wá uh-huh. so tó bá tiẹ̀ wá dọ́jọ́ wájú a lè gbé jáde gẹ́gẹ́ bí evidence oh, so ní sùúrù o ó yàgbà máa kọrin kọrin síbẹ̀. èmi Jinodu chief of kitchen of company so ọ̀gá mi ó lọ lògùn ó fẹ́ fi kíìsì madam torí pé ìyàwó ọ̀gá náà yìí sí wa torí ẹ̀ mo ti wá bá ẹ̀yin kidnapper ẹ lè bá mi ṣe ibi iṣẹ́. àwọn ò ṣe kidnapper gbàgbé à eh, eh, ń ṣe kidnapper. okay sorry area boys that's why i call meet you area boys to for safety of our madam. èèyàn lè máa ṣòwò ìkọ̀kọ̀ kó máa dùn mọ́ ní dáadáa. wàláì bí gbogbo kí ẹ ṣe lọ nìyẹn o fifty million naira. mo yà sọ ní tó tún sọ mo calm down understand torí mi ò mọ̀ bí yóò tó bá lọ́jọ́ òtọ́ tí ìbá rí kankan ṣe sí tó bá lọ kú lóòótọ́ kí ni mo fẹ́ ṣe sí. ah for fifty million naira bó ni mo ti fẹ́ rí tí bá fún ọkùnrin nírú owó yẹn <laughs> àwọn abiyamọ ayá bí inú sí mi tọrùngbọ́n á nà mí ah bó mi ìmọ̀ kó tó mú un gan tó fi rò pé mo lè fún òun ní owó bẹ́ẹ̀ tó bá bí ṣe ń dúpẹ́ lọ́wọ́ mi tó ṣe bíbi thank you bíbi thank you bíbi thank you mo wá ti ro gbogbo gbogbo tí mo lè dá sí i mọ́mọ́ kí tí wàá ti dọ̀dọ̀ ẹ̀ máa sọ fún un bíbí kí ni ìwọ́ kí mọ̀ èmi létí mo rò bí àmú lè rí ta mi rí ta gọ́ọ̀mẹ̀ntì ti gbà wọn ní kò ń ṣe ilẹ̀ pop sí mi ilẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ni màá tún kékékékékéké pé bí kí la máa ṣe sí báyìí máa ah, tí mo ń kọ bẹ́ẹ̀ yẹn maya mú fifty thousand naira kò lè lọ pé èyí tí mo ní ìjọba mi gbà bẹ́ẹ̀. Oh. ọ̀rẹ́ mi fifty thousand out of fifty million ah, ah, ó burú o fifty thousand naira fifty thousand naira ò ṣòwò fifty thousand naira ò ṣòwò Who yẹn carry now? kó kúkú má sùn gan ó pè. wo bí èmi ti wọ́n fi smart girl mo smart ju go yẹn lọ kí n kó owó fọkùnrin kọkùnrin sá lọ ah ah ọkùnrin tí ò láyọ̀ lè yes now because only lè dọ̀la kó lóun ò fẹ́ mi mọ́ tí bá ti kówó fún mo ah no mi only lè ṣọ́ọ̀tì láyé kí n ṣọ́ọ̀tì lọ́rùn kò lè work àti fẹ́ ra everybody ti rí pé mo ti fẹ́ àwọn ọ̀rẹ́ mi ti rí travel abroad kò sí around. Ah, well kò sí problem èmi kàn sọ yes ní it is left to you. ah <laughs> ó burú o ìka tó bá tọ́ sí mu láfírò mú ohun tó tọ́ sẹ́ni ibi ló wá ṣẹlẹ̀ yóò kó máa lọ ìka èèyàn láàyè bàbá sọ fún mi o ṣẹ́rí gbẹ̀yìn bọ̀dá wa kò wá tán ah! ìgbẹ̀yìn rẹ̀ sàn tóun ah! náà rèé o.

this is after six ọ̀run máa wọ̀ ọ́n sẹ́yìn láti two àbí tó two gan. ìka bato simu la firo mu láfẹ́rò mú. ohun. ọlọ́ọ̀jọ́ ìṣàlùmí ẹjọ́ bá kidnap èmi àtọmọ mi ilé kí ẹ bá fẹ́ ṣàjẹ́ kí n mọ̀ máa ń fún yín ọmọ mi tẹ́ tì wọ́n yàrá yẹn ẹ̀jú yẹ ká wá lọ torí ọ̀pọ̀ ìwọ ọkọ mi ẹ ti máa wà ní látàárọ̀ ẹjọ́ ẹ máa ṣe mí láyé ẹjọ́ ní ìṣẹ̀yọ́ ẹjọ́ ní ìṣẹ̀yọ́ tí wọ́n lè ṣèjọ́ bá mi bẹ̀rù mú kọjọ́ kó dárí jì mí ẹjọ́ tó lọ lọ́kọ̀ fẹ́ẹ́ madam kò lè tó yẹn ẹ dìde ẹ dìde ṣe rí ẹ má rí wa gẹ́gẹ́ bí kidnappers o. So àmú yín síbí for any ransom o ṣó ti yẹ yín sìn ṣe rí nǹkan tá à ń ṣe tó bá máa fi tó eight o'clock lálẹ́ yìí ẹ mọ̀ tún mọ̀ nǹkan tá à ń ṣe fún yẹn ẹ mọ̀ kó rí ńlá là ń ṣe fún yẹn. Ah, ẹ fẹ́ pa mí ní eight o'clock ìgbà tó bẹ́ẹ̀ fẹ́ pa mí. Ah. <laughs> madama a lè pa yín a pa yín ṣó yẹ yín sìn ṣe rí ọmọ yín a ti fún lóògùn ó ń sùn kò sí nǹkan kan tó ṣe rárá rárá tọ a pa ẹ jẹ́ kí eight o'clock lù ẹ máa mọ̀ nǹkan tá a mí ẹ ní sùúrù ẹ calm down ẹ má yẹ káyà yín jà ṣẹ gbọ́. ṣe ń gbọ́ mi ẹ fọkàn ara yín balẹ̀ àwa tẹ̀ ń wo ìkòsínà tààrẹ fi ń ṣe ó ti yẹ yín tó bá tó táìmù tó sọ fún yín yẹn fúnra wa la máa tẹ̀lé yín délé dúró yín bíbá ẹ̀gbọ́n ẹ̀ ń disturb wa ẹ̀ ń disturb wa. ok now nǹkan tí mo kàn fẹ́ kẹ́ ṣe fún mi sí ni pé kí lẹ fẹ́ jẹ èmi máa lọ bá yín gẹ̀ẹ́tì ẹ̀ ẹ fẹ́ pọkọ yín ẹ̀yẹn ṣe fọkọ yín lẹ̀ for now a ní kẹ́ jókòó ẹwẹnu ilẹ̀kẹ̀ ẹwẹnu ọkọ ẹ̀san ti dán kò wá. ẹ ọ̀gá ìmẹ̀sì ìyàwó mi dà kí ni wọ́n ṣe bí ìyàwó mi dà ṣe ìyá wẹ̀rẹ̀ ni ẹ jìnnà tó wá bí jìnnà tó wá bí ìyàwó mi dà. ṣe ẹ ẹ ní wọ́n lulẹ̀ wọ́n wà ní yàrá tó last yẹn ẹgbẹ́ báyìí yàrá bò yàrá tó last tibo tó last tó last yes. kò sí ìyàwó mi bẹ́ẹ̀ ná. àwọn ti yàrá sọ́ọ̀tì yàrá sọ́ọ̀tì mi. ẹgbẹ́ mi ẹgbẹ́ mi. mo tán nù. mákà ẹgbẹ́ fẹ́ mi o ọgá. ló ń sọ dàgbà sọ láyé nìyí bẹ́ẹ̀ kí ló ń sọ fún mi tó wọlé o. mo ti sísẹ mi dàrú mo dáná mi dé. mo dáná o. mi ò rí. ìwọ ẹbẹ. mo síbẹ̀. ìyàwó mi dà ìyàwó mi dà nífẹ̀ẹ́ mi dà. wọ́n ń bọ̀ ẹ ti gbé nọ́mbà wọn ṣe ti gbé fóònù wọn. ẹ sà. inside bedroom inside master bedroom yes ibẹ̀ mo ti ní tí mo ń gbọ́ tán hàn. no no no yes. no. Um. Hey, I know you? Ah, ṣé security ló ń gbà ẹ̀dí ló yóò kulẹ̀ sí. wọn náà dẹjú wẹ̀rẹ̀ dáadáa ah ó dẹ̀ ń rẹ́rìn. talo change colour yìí bẹ́ẹ̀ ṣe fi bẹ́ẹ̀ ṣe kù síbẹ̀ náà ló wà. Ah. Eh, bọ́lá ti máa ń rówó tá a fi máa tọ̀ báyìí. ẹ fẹ́ fowó tọ̀. mo ní ìdòwò gan ni. Eh, ṣé kì í yá inú owó oṣù tẹ fún last month ọ̀fẹ́ gbájé lọ́dọ̀ ni ọ̀ ayé ọ̀gá ló ṣé ní ọ̀gá ni wa máa yá lórí. Ah, àti wọn kò máa dábàdà wọn máa dábàdà fún tásírì owó tí a bísínẹ́sì. ọ̀gá tó ń bọ̀. ohun máa rówó báyìí. kó àìtètè ló lọ́mọdé màá ní lágbà aláìlówó lọ́mọdé kì máa ṣọlá. Ah, ayé ni mo máa bù wí my money at money money on my mind one money on my mind I dey hustle for my money every day. Ah! Ah! orekele wa yẹyẹ sidi bẹbi yẹyẹ yẹyẹ orekele wa yẹyẹ wọ́n lọ tíkẹ́tì lẹ́gbẹ̀ẹ́ lọ báyìí kọ́ jáde. yẹyẹ yẹyẹ yẹyẹ. oníkó lọ ẹgbẹ́ lọ́hùn ẹgbẹ́ lọ́hùn ni kò lọ. mo ẹ mo fọ́ every of my life wọ́n ní mo fẹ́ máa wọ̀ fọ́ ọ̀gá ti rí ọ̀gá lọ. ṣé wọ́n mú. ṣé Every day of my life, ìwà ni mo fẹ́ máa wọ̀ ọ́. Má fara wé o. Ká máa bò wá túbọ̀ tán láì wá mogun bàjẹ́ lọ dandan wọn máa ní lọ́kàn ò jàre bó máa ṣe rúwèé yóò ẹ̀san ń o. bó ah! ṣe rí rèé. ṣé ó dùn? ó dúpẹ́ o fẹ́ gbà lẹ́nu wàhálà. ọlọ́run ni ká dúpẹ́ fún mi àyà sábà ara mórí jẹ mi torí pé wàtẹ́ náà ti wù sí wa babájá bá mórí jẹ àníjẹjẹ ọmọ ẹni tí gbogbo ẹ gbogbo ẹ máa wà kídà. mo tí ọlọ́run ń lò wọ́n fún mi. ìlú ọ̀rọ̀ nìyẹn. Kàdà ká máa ṣe dáadáa. Olóko yìí o, inú rẹ̀ olóko yìí o báyìí. Ó máa dá ká máa ṣe dáadáa. Hmm. Fẹ́mi. Fẹ́mi. Fẹ́mi tó jẹ́ wípé. <laughs> Ọmọ mi tí mo fún ara mi bí mo sọ di ọmọ mi àti Fẹ́mi. ilé tí mo fowó ara mi kọ́ mo sọ di ilé èmi àti Fẹ́mi. báńkì àkàwọ̀ tó jẹ́ pé mi nìkan mo dá ṣe gbogbo iṣẹ́ owó inú ẹ̀ mo sọ Fẹ́mi di signatory to the account. ìjọ kí ló dúró kí lọkùnrin tó fẹ́ kó mi ṣe. Ah, ah, ènìyàn ṣòro ènìyàn ṣòro. fẹ́ sọ mí dìdàkudà hmm, nítorí ẹ̀ torí ogún mi ogún mi àti ìfẹ́ ká máa ṣe dáadáa ká máa ṣe dáadáa hmm. alẹ́ ká máa ṣe dáadáa hmm. lówó àlówó ká máa ṣe dáadáa ká máa fi ojú ká kọ́ máa fi ẹlẹ́mbẹ́yìn pẹ̀lú ìkòtó ẹni ìwà ni ó máa ń dẹ́rù tọ́lọ̀ máa rọ̀ sí. ó kẹ́mi sí ìwọ àti èyí máa ń dẹ́rù tọ́lọ̀ máa rọ̀ sí nígbà. ẹ̀yin náà lè kó sí pápẹ́ wàhálà àtìlẹ́ àná àti olóyún kò ní dàrú àìkú ọmọ aráyò ní sọ gbogbo àbí ah! ẹ jẹ́ ká gbàdúrà. Mm-hmm. àwa ọkùnrin ká ṣọ́ra o. mo lè fọhùn mo lè fò tìbí ló mọ́mọ́ lọ́gìrì bọ́síná ẹ̀yin obìnrin pàkúté ọkùnrin bẹ́ẹ̀ lóde ìyá ò ní já sí ìyá ẹ ò ní kó sí wọ́n láyé làbá ò máa ń sọ ayé làbá ayé ṣerú ẹ o ìtàkùn tó lọ ọmọ òbí yọ ó ṣetán àti bàtòbí jẹ́ ni báwo la ṣe fẹ́ mẹ́ni fẹ́ ni dénú o ó ga ọ́ àwa ọkùnrin.